بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته akí gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin wa àti ní obìnrin wa adẹ̀bẹ̀ wa subhanahu wa ta'ala òun náà ni ọba tí a ó máa bẹ̀ ní gbogbo ògbà àti ní gbogbo àsìkò wípé kọfẹ́tẹ́ wa rinlẹ̀ sí àwa ti dúpẹ́ tí wa báyìí pẹ́tẹ́ wa dúró ń ṣùgbọ́n kọfẹ́tẹ́ wa rinlẹ̀ sí ọlọ́wọ́n bá tó ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa kọfẹsẹ̀ wa nílẹ̀ sí lójú ọ̀nà as-siratul mustaqim kọfẹsẹ̀ wa nílẹ̀ sí lójú ọ̀nà al-islamu sahih kọfẹsẹ̀ wa nílẹ̀ sí lójú ọ̀nà súnà nàbíwa Muhammad sallallahu kó sallallahu alayhi wa sallam àwọn bẹ̀rẹ̀ ọba ọba aláàánú òun náà lọ́ba tó ti yọ́nú sáwọn sọ̀hábà lápapọ̀ àtún wá ń bẹ̀ kó tún bá wa fún Abu Hurairah radiyallahu anhu kó tún bá wa yọ́nú sí wọn lọ́tọ̀ kó bá wa sàlékún yọ́nú wọn kó san wọ́n lẹ́sẹ̀ rere nípa ẹ̀sìn Islam látara bẹ́ẹ̀ a rí wípé ká kúkú parí odò yìí káwẹ̀ já kó tó di pé a tún bọ́ sínú odò mìíràn Ebi tí a tún fi padà sí ọ̀dọ̀ ibú mà ibú mímà ibú àgbọ́yé hadith muhammad sallallahu alaihi wasu, ẹni tí mo kí náà ni sàbẹ̀ ni tí bá ní hadith annabi ó náà ní jẹ́bẹ̀ hadith muhammad sallallahu alaihi wasallam. ẹni tí mo kí náà ni ọ̀jọ̀gbọ́n àwọn bákan náà olùsìn ọba tààrà lẹ́yìn tí wọ́n jẹ́ ọba tààrà tán wọ́n tún jẹ́ olùkọ́ni wọ́n tún jẹ́ olùre ni àwọn náà ni aṣíwájú wa Abu Hurairah radiyallahu ta'ala anhu ẹni tí ọlọ́wọ́ ọba tó pọ́nlé ẹjẹ́ díẹ̀ nínú ẹ̀kọ́ tó rí kọjá fún wa gbogbo òun náà ni àwọn òbí wọn gba ìsìláàmù majority wọn láwọn òbí wọn ọba wọn gba islam àfàwọn tí wọ́n bí sínú islam ọ̀nà wọn lókù majority àwọn sahaba tó jẹ́ sí pé àwọn gba islam ni kìí sí pé bàbá wọn gba islam dáwọn fi gba islam majority wọn ni àwọn òbí wọn ọba wọn sí ẹ̀sìn islam ṣùgbọ́n nínú àwọn ẹ̀sà ẹ̀sà sahaba òun náà ni Abu Hurairah wà radiyallahu ta'ala bá a ti lọ́dọ̀ àwọn sahaba náà lábá lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ogunlọ́gọ̀ àwọn ànábì ọlọ́run lọ́jọ́ sí pé àwọn òbí wọn a lè rí kàyí pé wọ́n jẹ́ ànábì ọlọ́run àwọn sọ àwọn ànábì ọlọ́run tí bàbá wọn jẹ́ ànábì ọlọ́run wọn mọ̀ níwọ̀n ìyẹn lọ́fà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi kí Yusuf ànábì wa Yusuf alayhi salam wọ́n kì ní oríkì tí ànábì الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run ọ sọ wọn kí dáadáa kó tò lera wọn o káwá pé bàbá bàbá rẹ kẹfà lọ́hùn ó dáa fún bàbá rẹ karùn náà ó dáa fún bàbá rẹ kẹrin náà ó dáa fún bàbá rẹ kẹta náà ó dáa fún bàbá rẹ kejì náà bàbá rẹ̀ náà tún wá dá ìwọ náà tún wá dá fún ẹ ó kéré púpọ̀ nínú ṣe ọlọ́run ọba kì í sábà ṣe ibẹ̀ ẹni tọ́lọ́run ọba bá wá ṣe bẹ́ẹ̀ fún ó yẹ kó máa ṣe special ọpẹ́ fọ́lọ́run ọba ni Abu Hurairah radiyallahu anhu náà wọn sàábí tọ́lọ́run ọba sàánú wọn ni ìyá wọn tí wọ́n jọ sáyé wọ́n gba Islam òun náà ni àtòròyìn wọn yí pé ẹni ẹ̀sà òun náà ni a kọ́ àbá ọ̀rọ̀ wa bí àárín kan tó jẹ́ sí pé náà láti dúró à ń sàlàyé nípa díẹ̀ nínú àwọn fún Abu ta'ala à ń sàlàyé nípa díẹ̀ nípa fẹ́ gbogbo àwọn tí a wà níkàlẹ̀ pé a kí lọ́pàá òun náà ni hadithi tí a fa àyọ́kà fún mi òní min الصادر من لدن النبي صلى الله عليه وسلم لأبي هريرة رضي الله عنه a nábi ṣe àwa láti ní lémi àti ẹ̀ta jókòó àtẹ̀ntí ń gbọ́ wa náà àbí tí ń fọ́lù wa àbíwọ̀ tó jẹ́ sí pé ọkàn gbúrò náà ni ọ̀sán fẹ́ràn kìíní yìí náà gbọ́ àdúrà tá sallallahu àwọn kan dẹ̀ sórí ike àwọn tó bá fẹ́ràn Abu Huraira wọ́n mà sórí rẹ̀ o a sì lè pọ̀ fẹ́ràn àbú a lè sọ fún gbogbo ẹni tó wà ń jòkó yìí láàmà fún gbogbo ẹni sọ pé ọ̀fẹ́ràn Abu Huraira ẹ̀mà ní kí ló gbé ọwá mo fẹ́ mọ̀ Abu Huraira ẹni tá a bá fẹ́ràn náà gbọ́ àdúrà tánàbí ṣe ò sallallahu Eh, àdúrà tánàbí ṣe láàrin yìí òun náà ni pé wà bá àdá ìsìlámi ọmọ Abi Hurairah lẹ́yìn ìgbà tí tàbá gbàgbé nínú ẹ̀kọ́ tó rí kọjá ìyá Abu Hurairah gba ìsìlámù látọ̀dọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam látara àdúrà tánàbí ibi fi Abu mana wọn náà tó nìkan náà òbí lọ́jọ́ sí pé ó takò ẹ̀sìn ẹlòmíì takò ẹ̀sìn tó tálè ẹlòmíì páàtì lásán kan páàtì kan lọ́takò nú ẹ̀sìn lábùjúwe ní ìsìn ẹ̀ ń tọ́jọ́ kó bí ẹjẹ́ kéferì máa rántí ẹ̀ nínú àdúrà ìwọ ọlọ́run bá ń pè màdà tó o bá ṣe tẹ̀mí tẹ̀mí àdúrà rẹ̀ gbà wọ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì lóbi tó jẹ́ sí pé ó ń bá wa kírun ṣùgbọ́n takò súnà nábì ọlọ́run lọ́mọ yìí kéèsì ń bẹ lọ́wọ́ wọ́n ti lé ọmọkùnrin ní ilé jáde ọ̀nbẹ ní Òṣogbo dáwà yìí ọ̀nbẹ ní Wó ọ̀nbẹ ní Lọrin rẹ́gẹ́dẹ́ ọ̀nbẹ lẹ́kọ̀ọ́ láì ló ń kà torí ọlọ́run àwọn òbí sì ń bá wọ́n ọmọ bẹ́ẹ̀ nǹkan tó sọ mi yìí òun gangan ni mo fẹ́ kọ́ máa ọ̀nà ẹ̀sìn yìí padà ọlọ́run ó bẹ́ẹ̀ lọ́gbà tí ànábì ṣe fún ìyá Abu Hurairah nígbà tí ànábì wá ṣàdúrà fún àbọ̀mù Abu Hurairah tàn tí wọ́n mọ̀nà tán fakultu ya Rasulallah Abu Hurairah ni mo wá sọ fún rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ọdún Allah an yuhabbibani ana ila ibadihi almu'minin ó ní wọ́n annabi sallallahu alaihi wasallam wọ́n lọ sàdúwà lánàá pé kọ́lọ̀ kó fi yá mi mọ̀nà ó sì mọ̀nà dákùn jẹ́ tó fi mí lọ báyìí tó bá ń sí àkókò àdúà àdúà rẹ̀ ń gbà sàdúà bá mi sọ fọ́lọ́hun wípé kọ́ sí mi lẹ́ni tí èmi àti yá mi tó jẹ́ sí pé gbogbo múmìnì náà mà fẹ́ràn tààrà ń tọrọ àdúrà lọ́dọ̀ ànábì Abu Hurairah wà Abu Hurairah bá ń sọ fọ́lọ́ pé èmi àti kíni àti yá mi èmi àti dání àti yá mi bá mi ṣàdúrà pé kí gbogbo múmin gbogbo ẹni tó bá jẹ́ múmin láyé kó máa fẹ́ràn mi ẹ̀rí nǹkan ọ tọrọ pé kí ànábì ọ̀bọ̀hún ṣàdúrà pé gbogbo ẹni tó bá ti ń jẹ́ múmin lórí ilẹ̀ tó bá ti ń gbọ́ Abu Hurairah báyìí kó sì máa lọ́ọ̀fù lọ́wọ́ ti ń gbọ́ pé Ummu Abi Huraira kó sì máa fẹ́ràn wa ní ìfẹ́ràn tinútinú ṣùgbọ́n àwọn àwọn oníkọ́ fẹ́ràn wa ẹlẹ́kọ̀ọ́ ẹbá mi dá àwọn olóníkọ́ fẹ́ràn wa àwọn mọ́rin ibi mo ti ní congratulation fún yín nìyẹn tí ìyàn bá wá tọrọ àdúrà bá ń kánà bí ò sí ìṣe ọkàn wọn ò ní sí ìbalẹ̀ a máa tẹ̀síwájú anábì wá sọ ọ̀kọ́lá rasulullah sallallahu alaihi wa anábì wá dáhùn àdúrà tó béèrè bọ́yá bẹ̀rẹ̀ wá sàdúrà náà wọ́n ní aláhùnmá anábì tí orúkọ ọlọ́run tó tóbi jùlọ habbibá ubaydaka hadha wa ummahu ila ibadikal mu'minin arábìnrin wọn ọlọ́wọ́n ọba bá mi dé orí bẹ́ẹ̀ ẹrú sì rẹ̀ yìí tí ń jẹ́ Abu Hurairah àti jẹ́ kí gbogbo ẹni tó bá ti ń jókọ mọ́mìn nìkan máa fẹ́ràn wọn ẹni tó bá ń jókọ kèfèrí kọ́ máa kórìíra wọn gbà náà ṣùgbọ́n bá jẹ́ mọ́mìn ní òdodo kọ́ máa fẹ́ràn wọn mẹ́sẹ̀jì ńlá lélẹ́ ìjẹ́ ìwọ onítọ̀kùsọ tó ń bú táǹkẹ́ lọ́wọ́ a máa bí èmi ní kíni èmi ní àbúrò rẹ́rà àwọn ọmọ kéékèèké òde òní náà ń sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé èmi ní àbúrò rẹ́rà ó rò pé wí lásán ìwọ́kọ̀ àdúrà bí ti ṣe ni wípé mọ́mìn ní tọ́ bá ti jẹ́ ní òní ọ́pṣàn a ní bẹ̀ ọ́ wípé jọ bá fẹ́ràn àbúrò rẹ́rà a bẹ̀wọ́ tó ń àbúrò rẹ́rà o àìbẹ́ èèyàn pé dákun fẹ́ràn àbúrò rẹ̀ àbẹ́ ọ̀ bọ́bá fẹ́ jẹ́ mọ́mì ní fẹ́ràn ta ni fẹ́ràn àbúrò rẹ̀ Allahumma àdúrà nù. Allahumma àdúrà yẹn ànábì tó fìrin lẹ́m̀bẹ̀ pé haza allahumma habib habib ubaydaka kọjá ń bẹ̀nu ó tún ní haza ó ní wọ́n ọlọ́run ọba bá mi jẹ́ kí ẹrú sẹ́yìn rẹ ti ń jẹ́ àbúrò rẹ rà yìí àti ìyá ẹ̀ jẹ́ kí gbogbo múmìnì tí bá ń bẹ lórí ilẹ̀ ayé kó máa fẹ́ràn àwa dúpẹ́ fọlọ́run ti wà ó wípé ajẹ́kínrin ajẹ́mọ́mìnì tí kì bá ti pa ajẹ́mọ́mìnì ni àníwábẹ̀ àpẹẹrẹ ìfẹ́ Abu Hurairah òun náà ni pé èèyàn jẹ́ mọ́mìn ìtúlẹ̀kọ́ ìlmáwí ní ẹ̀kọ́ tó rí kọjá jàfánà a ń sọ díẹ̀ nínú ọlá tí ń bẹ fún sàbí àgbà yìí kọ́lọ̀mọ̀ bá lẹ́yọ́ ní sí wọn a sọ márùn-ún fún ọlá alẹ́nà zakarna khamsatan minha a ti sọ márùn nínú àwọn ọlá yìí nínú ọlá tí ń bẹ fún Abu Hurairah ẹlẹ́ẹ̀kẹfà láfẹ́ wọ̀ tí àkókò fi kó wa ní ìjànà àdúnìyà àkírùn àìndàhù wàlẹ̀ àìlmù àájò àìndà nínú ọlá tí ń bẹ fún Abu Hurairah ní pé Abu Hurairah radiyallahu anhu tàbí àgbà yìí ayé kiri lọ́dọ̀ wọn kí la wí jàmáà ayé segẹ́ni ayé kiri ayé fúyẹ́ lọ́dọ̀ wọn wọn ká ayé kù sùmọ́tí ló tóbi lọ́dọ̀ Abu Hurairah àlẹ́ àìlmù pàtàkì lọ́dọ̀ Abu ìyẹn máa jẹ́ àlàyé ìdápadà fẹ́ni tó ń pe Abu Huraira ní ọmọ oúnjẹ ah, bí wọ́n bá pe ọmọ wa gan lọ́mọ oúnjẹ ó yẹ ká bínú sí pé ah, ọmọ mi lọ fi àbùkù kàn báyìí kí ènìyàn wá sọ pé Abu Huraira kí ló pẹ̀ alátẹnujẹ ni ọmọ oúnjẹ ìtumọ̀ alátẹnujẹ náà lọ̀kánjúwà gbogbo tí ń bẹ lábẹ́ gbóná alátẹnujẹ yọpọ̀ ọ̀kánjúwà ẹwọ̀ bíà ọmọ oúnjẹ kí odi bí àgbàlagbà bí ẹ bá pa àgbàlagbà gan lọ́mọ oúnjẹ yóò jẹ́ àmì ẹ̀pẹ́ à ah, ọmọ kékeré ní ẹ bá fi lọ́mọ oúnjẹ èmi àgbàlagbà oṣù àmọ́ mọ oúnjẹ àpè sàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ní bàbá yìí ayé nǹkan lọ́dọ̀ wọn o ìmọ̀ nọmba hadith tọ́gbà wa oníòjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé anábì fẹ́ bi Abu Huraira lè rí kwẹ́sàn pé àá ìwọ Abu Huraira kò sówó lọ́wọ́ ẹ̀ ọ̀ lówó lọ alátẹ̀sí alòní ìwọ náà ti ẹ̀ béèrè ò rí kwẹ́ pé kí n fún ọ ẹran àwọn ẹran tí wọ́n kú fún mi kí n da díẹ̀ kan kí wọ́n náà máa kọ́ lẹ́ran ọ̀sìn kó dolówó alátẹ̀sí alòní minazil ghanaim ó béèrè àwọn dúkìá tí mo kó bọ̀ yìí ànábì kó bọ̀ ogun yìí a kò tiẹ̀ béèrè ńbẹ̀ kí wọ́n náà lọ dájú fún ọ̀nà ọmọ dún kọ́ ọmọ rán kọ́ ọmọ dán kó o nílé kọ́ láàyè ànábì ń bílé rè báyìí sallallahu alaihi wasallam ìyẹn ni pé táwọn bá ti lè gba dúkìá yìí àwọn ó jìnà síbi táwọn wà ìyẹn ni kí àwọn ò ní súnmọ́ ànábì mọ́ sallallahu alaihi wasallam anábì ní wọn ha béèrè díẹ̀ náà àwọn nǹkan tá a kó dé yìí ní nǹkan ogun tá a kó dé yìí owó mbẹ́mbẹ́ ilé mbẹ́mbẹ́ nǹkan kan wà mbẹ́ okó wà mbẹ́ kábọ̀ nǹkan tí náà máa kó firi kó firi kọ́ máa lọ. ẹ kí ló ń sa Abu Huraira kúùtù. ni ni as'aluka an tu'allimani mimma 'allamaka Allah ntọ́lọ ní ọmọ ni ó fún mi ń bẹ ọlọ́run wà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi qala anábì bá ọlẹ́ fanata min bahri ibi tí àbúrò rẹ̀ rà ti gba àdúrà máa kọ́kọ́ máa máa máa ha kọ́ ọmọ gbàgbé ẹ̀mà ìjọ náà ni àbúrò rẹ̀ rà gba àdúrà wọn. yẹn ìwọ́ fi gbogbo ayé ilẹ̀ ọlọ́ọ̀fẹ́ máa onímọ̀ ló wù ẹ̀ báyìí ókè bá sọ ara rẹ̀ àyìn bá bọ̀ ànábì gan lọ bọ̀ sallallahu alaihi wasallam wọ́n bá sọ kan lórí wọn kàn bọ̀ kúrò ní wọ́n kàn tẹ́lẹ̀ nígbà tí wọ́n tẹ́lẹ̀ ànábì wá tẹ́lẹ̀ láàrin wọn àti Abu Hurairah fahaddathani ọ wá kọ́ mi lẹ́kọ̀ọ́ ọgbà kí ó fún mi rẹ́rẹ́rẹ́ ibi àà ìwọ́n tó onímọ̀ lọ́wọ́ lákàyè rẹ̀ yìí kò ẹ̀ kọgbá níta máa kọ́ ẹ pọ̀ jagbára rẹ yìí lọ òkè tọ́gbọ́n wá sí pé ọ̀wá yé ń tiẹ̀ ìmọ̀nà ń wá ọyẹ ká bẹ lóhùn kan ràn lọ́wọ́ kó o ní atamátà sí brain làákàyè tó o bá ti gbọ́ báyìí kọ́ mọ́gbàgbé ẹ̀ mọ́ ànábì wa ní kán tẹ́ aṣọ láàrin lẹ́yìn ẹ̀ńkọ́ ah, nígbà tí ànábì bá sọ̀rọ̀ tọkọ lẹ́kọ̀ọ́ tán lẹ́yìn ẹ̀kọ́ tọkọ yìí ànábì wa ń sọ fún pé ìjìmá ìjìmá ha ilẹ̀ kójọ ọya pàṣọ ìjọ padà káàṣọ nílẹ̀ padà àbúrò rẹ̀ ni mo bá ka mo bá kó sí ọ̀dọ̀ fa àṣùbá lati jọ náà tánà bí bá ti kọ́ mi lẹ́kọ̀ọ́ báyìí ní ọgbàgbé ẹ̀ mọ́ kódà lẹ́tà kan ọ̀bọ̀ mọ́ lọ́wọ́ mọ́ tó bá ní ha tí bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́tọ́ bá ní ẹ̀hẹ́n gan máa tún ha mọ́ níbi tí ọlọ́run kí ọpọlọ náà kò pé dé padà eléyìí ni Abu Hurairah àwòrán kẹfà nù táà fi mọ̀ pé ẹni táà ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í sẹ́ni tí ìyẹn máa ń fi àbùkù kàn ò wọ́n wáyé ìmọ̀ ni wọ́n wá ntí yàn bá lè kọjú má yóò jẹ tiẹ̀ ìmọ̀ tí wọ́n wáyé náà ni wọ́n sì ní dáadáa jùlọ ẹni kí ìròyìn àbúrò rárá pẹ̀lú ilé rẹ̀ pọ̀ mẹ́ẹ̀kọ́ ìmọ̀ pọ̀ náà à àbúrò rárá níbi ìmọ̀ à sádàkẹ́ni àṣírí ẹ̀ lónìí ẹlẹ́ẹ̀keje nínú àwọn ọlá fún léyìí sí ó tún sọ wọ́n sàbí náà tó ní kí ni

Abu Huraira ha alukur'an wọ́n gba alukur'an lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn wá gba náà wọ́n tún wá kí lọ́dọ̀ Ubay ibn Ka'ab Imam wa Zahabi wọ́n fẹ́ ròyìn Abu Huraira wọ́n ní huwa ra'sun wa fi sunna wa fi fiqh wọ́n ní ah táàbà sọ pé ọ̀gá ọ̀gá ọ̀gá pátápátá ọ̀gá yányán nínú alukur'an Abu Huraira jẹ́ kan bẹ̀wò bó ti ń jọ́gà nínú Qur'an bẹ́ẹ̀rẹ̀ tó ń jọ́gà nínú sunna nabi sallallahu alaihi wa nínú àwọn láti mẹ́ fún Abu Hurairah lẹ́ẹ̀kẹjọ òun náà ni òun náà ni pé Abu Hurairah fẹ́ràn nabi púpọ̀ ó tún wá fẹ́ràn ara alẹ́ ànábì Muhammad sallallahu alaihi wa ọlá ni tágbìyàn fẹ́ràn nabi ọlá ni fún ẹ̀ ìfẹ́ ànábì sallallahu alaihi wa sallam tó ní ìnì màpé ọlá fún ẹ̀ kì ṣe gbogbo ìyàn lórí báyìí àbú òrẹ́rẹ́ fẹ́ràn àníbọ̀ fẹ́ràn ara alẹ́ àdágbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀rí dání òrẹ́rẹ́ ní hadithi tí ànábi tí àbú òrẹ́rẹ́ sọ pé inni idha ra'aytu tabat nafsi wa qarrat 'ayni àbú òrẹ́rẹ́ ní tí mo bá ti rí wa ànábi mo ti yó lórí bá ń pa mí ibi ọ̀pá ah, mi

tó ń bá ti rí ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ìfẹ́ tí Abu Hurairah ní ti ara alẹ́ ànábì òun náà ni Hasan ibn Ali radiyallahu ta'ala anhu ó ní ó ní Abu Hurairah ní radiyallahu anhu ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ànábì àti Hasan àbí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí ànábì sọ la yuhibbuhuma illa mu'min ẹnìkan ò ní fẹ́ràn Hasan àti Hussein àyàfẹ́ tó bá jẹ́ mùmínì òdodo Abu Hurairah wá kọ́mẹ́ntì lẹ́yìn hadith ń pé fàkánà Hasan yìí radiyallahu ta'ala anhu أن أحب إلي أحب إلي من الحب وما كان أحد أحب إلي من الحسن بن علي ولأن كتوم سنة حسن بن علي تريد حسين في wọn ọ̀rẹ́ nìkan kan tó ń fẹ́ràn tó Hassan ibn Ali radiyallahu ta'ala anhu ó tún sọ náà rà mí pé nígbà tí Hassan ńjọ́ kan eh, Hassan kan ọ̀yẹ́ ọmọ ọmọ ànábì nìyẹn sallallahu alaihi wasallam àbí ìhòòrẹ́ rà sọ wípé ó kéèkì ṣìfìlì ìmọ̀fọwọ́ kan ikùn ara awọ́ mi kan ara ọmọ ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fìfẹ́ náà wọ́n nífẹ̀ẹ́ sí ara alẹ́ ànábì gẹ́gẹ́ bí wọ́n ti sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án àbí ìròyìn ẹlẹ́ẹ̀kẹsàn-án ti ń bẹ fún Abu Huraira rọ́dí aláhánù ní sókísókí náà ni ó náà ni pé ajabuhu ah, tí wọ́n bá níyàn ní ládàbí ọlẹ́kọ̀ọ́ lójú ti pẹ̀lú ànábì nínú àwọn sahaba Abu Huraira jẹ́ bí a ah, ọmọ mọ àgbàlagbà àbágbé o ọmọ mọ àwọn àfa àbálò ah, ni rẹ̀ pọ̀ ọmọ kíwò tọ́dọ̀bù ẹ̀ bá pọ̀ afọ́fà amọ́ra tán yọ́kọ yọ́kọ yọ́kọ gbogbo nǹkan ní ọmọ sàlàyé ẹ̀ torí pé o ti mọ̀ pé lè ní adab ṣùgbọ́n ọmọ akéwù tí ọ̀bá dáa tàbí ọmọ akẹ́kọ̀ọ́ tí ọ̀bá dáa lọ́dọ̀ àfà ìwọ̀nba tó bá jẹ́ pé là lórí tó jẹ́ pọ̀nà àyàn kákọ́ náà láta kọ̀ ìyókù ìyá ọmọ òwò ni pé ẹ bàbá kó sọ lè fún ní ìsìn kò ní gbọ́ yé òdì ní òsì kíni òdì ní ọgbọ́n Abu Hurairah ní ádàbù púpọ̀ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀ òun náà ni hadith ń bọ̀ yìí ó ní oní òjíṣẹ́ ọlọ́run pàdé mi ń jọ́kan nílùú Madina mọ́ ń lọ́jọ́ náà ní àkànjọ́ mọ́kàn pàdé ẹ̀ ànábì ní sallallahu alaihi wasallam hàn ó ní mọ́ yá sáré padà gírígírí ìnìkánàsà ó ní mọ́ sá mo pàdé ànábì lójú ọ̀nà sọ̀rọ̀ èmi ni wọ́n máa pàdé ẹlòmí ní ìsìn àyà ni ó fi pàdé ọ̀gá ẹ̀ bí ọjọ́ pàdé ara wa náà ni ọ̀n bẹ èmi náà sí kíni èmi náà ń bẹ ẹ̀rí àbúrò rẹ̀ ni fani àná fani àná tù mo kàn padà sẹ́yìn ni ẹ́ èmi ni wọ́n pàdé ànábì fèsì báyìí sallallahu alayhi wa sallam. ala mhm. mà lẹ́yìn ìgbà tí mo sá lọ tán fákòtà sáàlùtù mo yà lọ́wẹ̀ nígbà tí mo fà padà mo lọ́wẹ̀ ó ní tọ́fà tó fi sá padà níjọ́ náà yí pé à ṣé bóun ti wà ló wọn àpàdé ànábì pẹ̀lú aṣọ tó ń wọ̀ yìí kọ̀ǹdíṣàn tó ń wọ̀ yìí ìwọ̀n pàdé ànábì sallallahu alaihi wasallam ó ní mo wà lọ́wẹ̀ mo lọ́wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ní àlọ́wẹ̀ ìjọ náà ní pé wọ́n ní jẹ́nàbà ní ara wọ́n wá bí wọ́n wó mi lọ́jọ́ ẹ̀ náà ní àpàdé ànábì lójú ọ̀nà àti àti jẹ́nàbà pàdé ẹni mímọ́ àlójútì ni jàmá àbọ̀lọ̀ jẹ́ ẹlòmí ikùn ni ó sì ilẹ̀ ń talé ẹ̀ ní màá káàbọ̀ ẹgbẹ́ gbogbo yẹn ará àdúgbò ọmọ kí ikùn ẹ lọ síta yìí ó lójútì rárá obìnrin míì gbogbo gbogbo àṣírí ẹ̀ ló ti wà ń tà kò tí ẹ̀ mà ọ̀mọ̀túmẹ́ so àwọn sọ̀hábà ní Abu Hurairah radiyallahu anhu ẹ̀kọ́ ni wọ́n ń lò pẹ̀lú ànábì yẹn sallallahu alayhi wa sallam ó ní mo yá padà nígbà mo wá wẹ̀ tán tó mọ̀ yìí tù mo wá lọ bá ànábì faqala ànábì wá bílèrè pé ah, ah ń bọ̀ wá lọ wà ànábì rí ńgbà tó sá padà ìwọ náà má lè ọmọ tó bá sá padà ọ ẹ̀gbọ́n lè pé ọ bẹ́ẹ̀ bá ń bá ọmọ wí tó bá ti sá òbí mi ó tún lé e. ha má lé e má inú ẹ̀kọ́ ni pé àìlé ẹni tó bá sá fún yá ànábì náà ṣe bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà rọ́dì àná kódà ẹni tó rúfin tí wọ́n fẹ́ sọ rọ́jìmù tí wọ́n lẹ̀ lóko sìnà nígbà tí wọ́n lẹ̀ lóko tánàbí ni wọ́n lọ lẹ̀ lóko sallallahu alaihi wasallam tọ́wọ́ kó bà á lọ́ba mẹ́họ àwọn tàbí bá tún fi òkò sìn tí wọ́n fi lẹ̀ lóko tó fi kú síbẹ̀ padà wọ́n wá mú rìpọ́ọ̀tù wà bá ànábì sallallahu alaihi wasallam pé ah nígbà tí ọwọ́ òkú rọ́tí mọ́ bà ah, ọmú eré eré tó mọ́ bá àwọn náà fi oko sí ní tàbí pa ah ànábì ní ẹ̀sì fi ilẹ̀ sallallahu alaihi wasallam náà tí èèyàn bá ti sá padà onídìí ọmọ ilé padà pé ọyá ẹlé àìlè mọ́ ànílé mọ́ na rẹ̀ rà padà anábì ọ̀sọ́ pé mú àmórí ọ ayéna kún tí ń lọ́wọ́ wà látòní kóòtù kúńtà eh, ń jọ́tọ̀ pàdé mi lákòókò ni mo ní ni mo fi sá lọ ah, ah, wa ń tì mí pé mi jẹ́nàbà lára tí wọ́n á jókòó tí òjijì ọlọ́run ló ní jẹ́nàbà tí wọ́n á kìí ṣe pé haramu ní kí òjókòó tí yàn tó wá ń jẹ́ nọ́mbà lára ṣùgbọ́n ó ní àà ah! àwọn ò lè faramọ́rù kún wa gbé irú ìdọ̀tí bá ń wá síwájú ànábì sallallahu alaihi wasallam ànábì wá sí kọ́mẹ́ǹtì fún pé àbúrò rẹ́ra kò lè tó bá wọn kò lè tó bá wọn mùsùlùmí yìí dí ẹ̀gbin mùsùlùmí máa ń mọ́ gbogbo bá ní jẹ́nàbà tí mẹ́lára rẹ̀ kò pé wọ́n gangan ti di ẹ̀gbin tọ́ba dijọ́ mi ìtọ́ba nírú ẹ̀ lára má sàmá jókòó sí mi ànábì fún ní permission sallallahu alaihi wasallam náà ilé òní ẹ̀kọ́ tí àbú rẹ̀ wà ní pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam torí bí dáà ń lọ ẹlẹ́ẹ̀kẹ́ wá. ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti ṣe Abu Hurairah radiyallahu anhu tí wọ́n bá bi wálé rè pé ayé wo ló wà lọ́dọ̀ ànábì gan sallallahu alaihi wasallam sí èèyàn ńlá ni lọ́dọ̀ ìgbà wà ọ̀gá rẹ yóò tóbi lọ́dọ̀ rẹ ṣùgbọ́n ìwọ kéré lọ́dọ̀ rẹ ìgbà míì a wà ọ̀gá rẹ yóò tóbi lọ́dọ̀ rẹ ìwọ náà ó sì tún tóbi lọ́dọ̀ ọ̀gá náà owó ni rẹ wá pé ká mọ̀ wọn ara wa ànábì gan àfi káwa náà gbéjì fún Abu Hurairah radiyallahu anhu náà ẹlẹ́ẹ̀kẹwà nínú ọlá tí ń bẹ fún Abu Hurairah lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n ní pé anábì fọkàn ó fọkàn tán ìmọ̀ rẹ̀ anábì fọkàn tán kí ni ìmọ̀ rẹ̀ hmm. ah, Al-Ala bin al-Hadrami sàbí àgbà anábì sẹ́ǹdì ẹ̀ lọ sí Bahrain ìlú kan náà ni Ni jẹ̀síra anábì sẹ́ndì ọ́sẹ́ndì aláàbìn alhábọ̀rọ̀ ní píkọ́ jẹ́ adarí fún bẹ̀ náà ìbí máa jẹ́ bí gọ́ọ̀nà sí ìlú yẹn ó jẹ́ bí gómìnà ìbí jẹ́ gọ́ọ̀nà ní Bahrain nígbà aláàwọ̀ ń lọ anábì yẹn nìkan pẹ̀lú ẹ̀ kí ni àbúrò rẹ̀ rọ máa ṣe mọ̀ àdínà wọ́n ní kọ́lọ̀ wọ́n ní kọ́ máa pè ó ní Bahrain fáwọn mùsùlùmí tó wà níbẹ̀ tọ́ ara rẹ̀ ni ẹni tí ó pèrún sóníjàmbá máa oníjàmbá ò bí ó ní pèrún onímímọ̀ ni ó ẹlẹ́kọ̀ọ́ ni ó kó sí lọ́dọ̀ tí ẹni bọ́dì ló lè jẹ́ wa.

ẹlẹ́kọ̀ọ́ náà lọ́gbọ́dọ̀ máa jẹ́ kì ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà ń tá wọ́n fi lé tòun gbà mí wọ́n sì fọjú orí tòun gbà mí ẹni tó lọ́jọ́ lórí ẹni tó ní ẹ̀ sì òun náà ni. yíyan tí yan Abu bí kọ́ lọ́ máa pè ní nìyí Abu Huraira ọ̀mọ̀rún pè tó wila akụkọ nù ẹlẹ́ẹ̀kejì ó Abu Huraira na ní ohun tẹ́bá níbi ọlẹ́ lè Abu Huraira lóhùn kò ní ìdíkọ́ máa ṣe dáútì nǹkan máa ronú pé a ah, ẹ̀mí ka o ka ara pe lọ Bahrain odidi ni wọ́n wá rán tí ò lóhùn lọ kò pépè Abu ní kíni yẹn wọ́n lóhùn ẹ̀kọ́ méjì tá a fẹ́ mú jáde fún amẹ́ òun lóòkè ó tún wá dùn rọ́bì aláwọ̀ dára ní àwọn ará lọ sí Bahrain bí kọ́ lọ máa pèrò fún yà ó fi yé wa yí pé anábì tẹ́yìn máa rẹ̀ láàrin àwọn ènìyàn wọ́n wá lónìí kan àríkọkàtà mímọ̀ rẹ̀ náà bíyàn bá wá ní ma ń gbà mí òun náà ni anthem 11 ẹlẹ́ẹ̀kọkànlá ní ọlá tí ń bẹ fún Abu Hurairah òun náà ni tí kọ́tù Rasuli sallallahu alaihi wasallam alẹ́bì tún fọkàn tán Abu Hurairah níbi owó ẹ̀rẹ́ afọkàn tán níbi mímọ̀ ẹni nínú mímọ̀ ó tún fọkàn nínú owó owó òun náà ló le jù ọlọ́lọ́mọ iye èèyàn tó dáa ní mímọ̀ ṣùgbọ́n ọlọ́lọ́mọ iye ẹni tó dáa ní mímọ̀ tó kù púpọ̀ níbi owó bí owó iná ni wàhálà ọ àhówó ah, tó bàbá àyàn gbé pẹ̀lú owó má sọ fún ayé pé torí ẹ̀kọ́ jẹ́ tí ń kírun jojúmọ́ ìyẹn náà fílà mọ́gbàwẹ̀ mọ́ndé mọ́gbàwẹ̀ alámẹ́sì àà ah, ah, kódà sọ́fùlà awọ́lì ní kíkírun àà kódà irun gbọ́n kódà kò ìsìbáàlì tọ́ọ̀bà tí ìbágbé pẹ̀lú owó má fi ẹ̀sìn ẹ̀jọ́ di àmánà owó a ti rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa kódà ọlọ́run kọ́ sàánú wa sá bó ṣe rí ẹni tọ́lọ́n bá wá fọ́ ọmọ kó ń bẹ̀rùn olóríire nìyẹn ọ rẹ́rà kẹ́ǹkẹ́ níbi mímà wọ́n tún wẹ̀ wọ́n tún kẹ́ǹkẹ́ níbi owó owó anábì fọkàn tán àbú wọn yọrọ níbi owó níbo láti rẹ́rì eléyìí náà ni onáà ni hadith sọ́dàpà onáà ni hadith tí anábì ti lo àbú wọn yọrọ pé máa bá mi mójútó dúkìá àwọn dúkìá tí gbogbo mùsùlùmí ní ìwọ náà lọ́kàn wà balẹ̀ sí pé òní sí nǹkan kan sí dúkìá yìí báwa dúró sí àìsí sóúnjẹ ẹni tí ó bá wa tọ́ nǹkan yọ ọkàn wọ́n balẹ̀ pé aláàbò ni alámòtútù ni ẹ̀yà ká hadithi ni ahá wọ́n ni wọ́n gba látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n sọ wípé ó ní ànábì sallallahu alaihi wa sallam ó fi mí sọ kí ló fi mí sọ bihifzi zakati Ramadan ó ní kí n máa mójútó zaka jákàánú àwẹ̀ tá a máa gba oúnjẹ máa bá mi mójútó wọ àbúrò rẹ rọ. ọkùnrin kan wá bá mi ń jọ́nà ní bá ń bu oúnjẹ tí bá ń bu bí tí ń bù sẹ́ni ní ń bù sápò ọ̀sà ń jì ọ̀sà ń jì ń bá rí lọ́ọ̀kan fàáfàtò mo bá mú ń tàn mo gbà mo fi á olè ní wọ̀nyí wọ́kútù àmọ́ ah, ní màá mú ọjọ́ tó ti ṣe ọlọ́run lónìí wọ̀nyí ó ti kọ́ọ̀tù. màá mọ́ ọdí police station lénìí torí pé mo ti gba ọmú pé ìwọ lọ fẹ́ máa jí nǹkan tí sọ mímú tí Abu Huraira mọ́ ẹni tí ń jí nǹkan yìí ó tún fọ Abu Huraira mọ̀ sí i Abu Huraira kò débẹ̀ tẹ́mání kò débi sàárà kò mú jẹ́ ńbẹ̀ òní bá yẹ kó bá mú jẹ́ ńbẹ̀ ni bá lẹ́ni tí mú jẹ yóò fi hàn ìbá wa náà mú jẹ́ ńbẹ̀ lánàá tọba rẹ̀ sí sọ wípé ẹ̀ṣẹ́ eh, díẹ̀ ẹ̀ṣẹ́ díẹ̀ ẹ̀ṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti náà ti pọ̀ ju àkílọ́wà jíjẹ wá sí báyìí ń bẹ náà nìyẹn Abu Hurairah radiyallahu anhu ó lè dákun ebi ní ń pa mí wọn kàn ń rìn lọ náà ní ebi pa mí ebi ti fẹ́ pa mí kú mu ní kí n bu díẹ̀ tí màá jẹ́ ń bẹ̀ nù. ebi tó ń pa àwọn ará ilé mi wọ́n ń ké wọ́n ń sunkún lọ́wọ́ tí wọ́n ò ní kí wọ́n jẹ èmi bu díẹ̀ jẹ mo tán bu díẹ̀ lọ́wọ́ fún mo fẹ́ lọ fún ará ilé mi lé kí wọ́n lè bàa jẹ kí ebi má bàa jẹ pa kú ni. kọ́lá Abu Hurairah wá sọ yìí pé fàkàlẹ́yìn tó àyìn ọ̀rọ̀ tó wá sọ yìí ó mú àánú èmi náà ma rírì ebi ọ̀rọ̀ tí ń sọ ìtólé bí lọ́pàá àwọn bí ebi bá ń pa àyàn tó bá wá mú nǹkan tó jẹ́ sí pé ní tí ó jẹ lásán lójúmọ́ tó tún mú díẹ̀ tó lòun fẹ́ lọ fara ilé ẹ̀ ọjọ́ wa wa o láti bá gbé náà nzáàmù ló lè ní àbá sànú ẹ̀ dákùn sànú ẹ̀ ni o tó o bá mú pé ah nǹkan oníkan lọ ń jẹ ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀rẹ̀ ni ọ̀ ọba ni ẹ̀jọ̀ dákùn mọ́tún láti rí tí wọ́n náà sí lójú ẹ̀ pé ọgbẹ́ lóòótọ́ níbi à ah, eléyìí bá lọ jẹ nǹkan kiri láti bí oṣù mẹ́ta sẹ́yìn ọwọ́ rí nǹkan tó wà fresh ọwọ́ ah, oúnjẹ ọmọkàn rẹ̀ nílẹ̀ tó pọ̀ dáadáa bí wọ́n díẹ̀ tí ń jẹ́ mẹ́rin jẹ́ ní ọba ṣẹlẹ̀ ní ọ̀rà ṣẹlẹ̀ mo ti jẹ́ léyìn náà sáàfì ilẹ̀ ni àbá mọ̀ àbá fìyà jẹ́ dákun sànú ẹ̀ tó bá ti sọ pé báyìí báyìí báyìí ní tiọ̀ ebi ń pa mí ni mo fi débẹ̀ ebi ń pa ọ́ ah, máa lọ àbúrò rẹ̀ rà yọ̀ǹda fún pé kọ́ máa lọ rọ́bì ọlọ́run tí a rà mí kí ló fà á sóun ló lóúnjẹ ẹ̀dá ẹ̀kọ́ wà ń bí àwọn nǹkan yẹn púpọ̀ sí àbúrò náà ló lóúnjẹ ń kó ní anábì ló fi sọ olù wọn fi sọ ọ ni ṣe é ma pé a máa expect pé ó yẹ kọ́ lọ bá anábì pé wọ́n anábì ò sí yọ̀ǹda torí pé kì í ṣe dúkìá ṣùgbọ́n kí ló fà tó fi yọ̀ǹda torí pé àbúrò ẹ̀ rà ọba anábì gbé púpọ̀ sallallahu alaihi wasallam wọn náà máa ń jọ kan tá a ti ó ti mọ ànábì tó ní ó sì mọ olùkọ́ ọ̀hún tó ní wípé bánàbì gan wà ní bọ́ bá rí lè gan yọ yọ̀ǹda kan ọmọ lọ ní torí pé aláàánú ní ànábì wa ìdí nìyẹn ìgbà máa wà ọmọ àbí òṣìṣẹ́ àbọ́mọ akẹ́kọ̀ọ́ àbọ́mọ ẹsẹ́ a máa jí ìfọ́ ọ́dà nígbà míì nítorí pọ́mọ̀ gáàdì nítorí pọ́mọ̀ rẹ̀ ah àwọn bá dé gan tó wọn ibi pààyàn dì lẹ́bù yóò sì dọ́dọ̀ rẹ̀ tó wá dájú oní ọmọ lọ ẹ̀rì gbé ọmọ ẹ̀tẹ́ ọmọ Abu Huraira ọmọ ẹ̀tẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́jọ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti mọ̀ bẹ́ẹ̀ igba aláàánú lànàbì sallallahu alaihi wasallam bí ìyọ̀ǹda fún ìyẹn fi sáà máa lọ ibi ìtọ́ jẹ lásán lọ wáwá máa lọ sí ọba pílẹ̀ pípọ́ máa lọ. Naam. onígbọ̀wá jẹ́ àárọ̀ ìyẹn fi yára àwọn tí wọ́n máa jí nǹkan alẹ́ ní sábà máa wà alẹ́ ní jí nǹkan ni wọ́n ká ń tọ̀ wọ́n ń bọ̀ dáàárọ̀ ànábì wa bí mílẹ̀ rẹ̀ ya Abu Hurairah ìwọ Abu Hurairah máa fa àlà àfihàn ẹni tó mú lálẹ́ àná kò sí pàtàkì fún ànábì tọ́lọ́ fi fi hàn máa ànábì wa ẹni tó mú lálẹ́ àná ní olóko rẹ lọ́hùn kí ló ṣe ah, فقال ó ní mọ̀sọ́kún ó ní wa nẹ́bí a ń tọ́fà ní pé mo fílẹ̀ ní o torí pé ọ̀sọ̀ fún mi pé bí ń pa wọn farahimtuhu mọ̀ wá sáà náà bìkọ́ mẹ́fà kàlẹ́ìtú mọ̀ wá fílẹ̀ kọ́lá àmà tó rí wa àbúrò rẹ̀ rà ẹni tó wá lánàá tó fílẹ̀ ní ìrọlọ́pàá fún ọ pé bí ń pa wọn ìrọlọ́pàá fún ọ pé ìyá àwọn ẹbí òun ò rí nǹkan jẹ ìrọlọ́pàá fún ọ sayaru ó tún padà bọ̀ ànábì sọ fún pé ó tún padà bọ̀ wá fàárọ̀pù ó ní àbúrò náà ní wọ́n dá lójú mọ́ mọ́ dájúta kánjẹ́ náà pé à ah, dájúta kángbà náà sọ pé yọ́ padà wá ní yọ́ padà wá tó yọ́ padà wá yìí àbúrò náà ti wá lérí kalẹ̀ pé ntinu àbúrò rẹ̀ ràbí dùn sí nìyẹn bẹ́ẹ̀ mọ̀ bá padà rí àmọ́ eléhùn kọ́ ni agbọ́nrin ọ̀rọ̀ wa ọ̀rọ̀ ìtàn eléhùn ó gúnlẹ̀ síbi kan ṣùgbọ́n ìta fẹ́ mú láàrin yìí òun náà ni wípé anabi trust ti ta ni àbúrò rẹ̀ rọ̀bí ọ̀rọ̀ àárín tí ẹni tí a máa ń pè látẹnujẹ làfi sóúnjẹ bí wọ̀bíà láti sóúnjẹ bí ọ̀kànjúwà làmá fi sóúnjẹ bí kìí ṣe bẹ́ẹ̀ ó fi yíwa yí pé ń bá wí bá ní àjẹsí pé ó ti wú ọ̀rọ̀ ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ànábì yàn ní àwọn tí ó mójú tó ń jẹ ó fi yíwa pé alámà náà ni Abu Hurairah Abu Hurairah náà wọ́n ní Abu Hurairah ní ọlá tí ń bẹ fún ní gbé olùsẹ́lọ̀n tààrà náà ni wọ́n bọ́bí ọlá àná ọmọ sẹ́lọ̀n púpọ̀ gan wọ́n bá ń ka àwọn nùsáàkù sọ̀háàbà nùsáàkù àsọ̀háàbà àwọn tó jẹ́ sí pé àwọn tí wọ́n fara gbolẹ̀ fọlọ́n púpọ̀ nínú àwọn tàbí ànábì Abu Hurairah jẹ́ kan bí wọ́n ti ń kà kódà ẹ̀fẹ̀ máa fẹ́ gbé òun àti Abdullahi ibùnà ọmọrù gbára wọn ẹ̀tọ́ máa fẹ́ gbé òun àti Abdullahi ibùnà ọmọrù gbára wọn àtàlàgbà láàrin ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ níbi ìjọsìn níbi ìbádà níbi ìfaragbolẹ̀ fọlọ́wọ́n ọba àbúrò rẹ̀ náà jẹ́ olùsìn lọ́wọ́n ọba tààrà èyí sàbí lọ́kàn èyí sàbí tó yẹ pé kọ́ hàn níbi ìsìn lọ́wọ́n ọba ó hàn yàtọ̀ nínú sísìn lọ́wọ́n ọba náà wọ́n ní wàkánà fọwọ́mán fọwọ́mán kẹfìrà zikì inú kí a sọ̀rọ̀ yẹn nìyẹn nínú ọ̀rọ̀ rẹ̀ náà ní ọ̀rọ̀ tí ọwọ́ àná hadithi pé àwùsọ́ ní khalili sallallahu alaihi wa sallam ó ní ọ̀rẹ́ mi ààyò mi ọ̀sẹ̀ àtẹnumá fún mi fún nǹkan mẹ́ta yẹni pé àbúrò ẹ̀rọ report nípa anábì sallallahu alaihi wa sallam pé anábì sọ àtẹnumá nǹkan mẹ́ta fún mi wọ àbúrò ẹ̀rọ ọgbọ́dọ̀ mọ́sí o kó mójútó nǹkan mẹ́ta ìta yìí kí ni àtẹnumá nǹkan mẹ́ta ìta náà òun náà ni pé ẹja fọkànbalọ̀ nǹkan mẹ́ta òun náà ni àsọtẹ́lẹ̀ tí ànábì sọ fún Abu Hurairah àtẹnumọ́ tí ànábì tẹnumọ́ fún Abu Hurairah tí Abu Hurairah fi di ẹni tí ń sin lọ́hùn púpọ̀ jùlọ ó ní alákọ̀ọ́kọ́ ni pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni pé tí mo bá sọ fún ẹ tán ọ̀gbọ́dọ̀ fi ilẹ̀ màá tẹ̀ láyé iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí kó o mójútó èsì pé ń bọ̀ ọba ṣe bí ẹ̀yọ́ rẹ̀ ọ̀nì hmm, ó ṣe àtikú ló kọ rẹ̀ kọ́mọ sí lọ. kí alákọ̀ọ́kọ́ ààrẹ ọjọ́ mẹ́ta lóṣù kọ̀ọ̀kan ààrẹ ọjọ́ mẹ́ta ní kíni lóṣù kọ̀ọ̀kan máa gba ààrẹ ọjọ́ mẹ́ta lóṣù kọ̀ọ̀kan ànábì sọ báwọn sọlọ bá wà rẹ̀ ẹ̀ wọn ò dẹ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ lónìí ibẹ̀ ni gbogbo wa ti mú ti wà ẹni tó ní rọ̀bì ọlọ́wà máa gbà ọjọ́ mẹ́ta lóṣù kọ̀ọ̀kan ẹni tí ń bú àbó rẹ̀ ra òun kí tiẹ̀ lọ́kàn pẹ̀lú àwẹ̀ ń tiẹ̀ àwẹ̀ àwẹ̀ rọ̀mọ̀dánù gan-an tipátipá ní ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn àtọ̀rọ̀ àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta lóṣù kọ̀ọ̀kan kí lọ́kàn pa gbogbo rẹ̀ irun gan-an ó di tú láàtì ọ̀rọ̀ torí kọjá wípé wọ́n rí mọ́sálásí ẹnìkan ló ń lọ́dún márùn-ún nínú ọgbà òun ò rí rí wọ́n bá ń kí wọn lọ́ba yóò máa tẹ kọ̀ǹpútà nínú ọ́fíìsì subhanallah àdánwò láwọn àtọ̀rọ̀ bọ́gbà lọ́jọ́ mẹ́ta àìwọ ah, kò ṣeé ṣe o àbúrò rẹ̀ rà rọ́bì ọ̀la àìhùn àwọn ẹni foundation àrùn ọjọ́ mẹ́ta ní oṣù kọ̀ọ̀kan àrùn ọjọ́ mẹ́ta ní ó ní àbúrò rẹ̀ máa ń kété kúrò láyé ihe subhanallah nínú àwọn a jókòó ní ìtàlókè bọ̀hánu wa àyà kátẹ̀ sí ara wa wò mọ́tìdú kété ríyáwó fi ṣe wo bá a ṣe mọ́ ni ndákùnáwọ́ rẹ̀ tó ọba kì lọ́ọ̀bá ti náwó àkàkọ́ òkì náà tàlókè bọ̀hánu ogun tó jókòó ń tẹ́wọ́ omi bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí o ẹ̀yin ọkùnrin ara mẹ́rin

lórí ọba ọ̀tàrà ó di mélòó báyìí ẹlẹ́ẹ̀kẹta ó ní ìgbọ́dọ̀ ju wítìrì lẹ̀ wítìrì ọ̀gbọ̀dọ̀ bọ́ mọ́ ọ̀rọ̀ torí pé Koran ni ọ́ wítìrì special ní ìbájú ní kùránì tí wítìrì bá ń bọ́ ma lọ́wọ́ kùránì ẹ̀ ń bọ́ lọ́díẹ̀ díẹ̀ nìyẹn ànábì lọ sọ́ọ́lẹ̀ o yá Koran. gbogbo alẹ́ yà máa ma wíṣẹ̀ ṣùgbọ́n ó o ó máa máa máa ń ya oníkùrán yá àlàlẹ̀ kùrán àwùsírù ẹ mójútó wíṣẹ̀ rẹ̀ nílẹ̀ wọ́n rẹ̀ ní bí àfikún bẹ́ẹ̀ láàrin wíṣẹ̀ àti kùrán torí bí wọ́n bá ń kí wíṣẹ̀ rẹ̀ yọ́ máa kí kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn ní káàfin máa di kùrán mọ́lẹ̀ tó ọjọ́ ọba fi kírun fúnra ẹnu olé ó rí bó ṣe dúró dáadáa bó ṣe rí nìyẹn o na nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń tó yíjẹ́ àbò ọ̀rẹ́rọ̀ radiyallahu anhu kí ni wọ́n kí ni wọ́n jẹ́ wọ́n jẹ́ olùsìn ọlọ́run ọba náà nínú àwọn láti bẹ́ fún àbò ọ̀rẹ́rọ̀ radiyallahu anhu ẹlẹ́ẹ̀kẹtàlá kí ni náà wọ́n wà nù hadith kan lọ́wọ́ nù ọ̀rọ̀ mi sí àbúrò rẹ̀ sọ pé inni ujazzi al-layla salatata ajza ويذكر أنام فيه ويذكر أبدا ربي أنك رسول الله صلى الله عليه وسلم wọ́n ní bóun ni Abu Hurairah ti máa ń lo alẹ́ rẹ̀ olú máa ń pín alẹ́ ẹ̀hún sí mẹ́ta òru mẹ́ta náà láti máa ń gírí bìtì tí ó fi di àsùnbà òun pín sí mẹ́ta ìdákìíní kòránì lòun fi kà ìdákìíjì òun sùn mbẹ ìdákẹta òun máa fi ka hadith anabi sallallahu alayhi wa sallam subhanallah lójúmọ́ kòránì oorun tàbí àti hadith ní wọ́n kẹ́ kòránì lọ́wọ́ alẹ́ wọn sùn ní ti jí báyìí hadith lókùtàn wọn máa gbogbo ẹni tí ń sọ yí pé àdìsí wọn ti wá pọ̀ tó báyìí yóò máa yí ọ padà náà pé àdìsí ọ̀pọ̀ àátún sàkàwé fún àwọn ọmọ tá a kójọ láàrin yìí ń dáwọn àhá lójúmọ́ tá a bá fi kọ̀m̀pẹ́à rẹ̀ tó iye ọdún tí àbúrò rẹ̀ rà ló láyé pẹ̀lú ànábì sọ̀rọ̀ bá lọ sẹ́lẹ̀m tí àdìsí rẹ̀ wá ń dáyìn láàmú káàkiri àáfíta àwọn ọmọ tá a kójọ gan ju ti àbúrò rẹ̀ rà lọ lọ́dẹ̀ ọ̀la nàám ní gbogbo orúkọ kan wọ́n là ń ìkan bẹ̀ kí ni wọ́n fi ń ṣe ẹlẹ́ẹ̀kejì ńkọ́ wọ́n fi sùn ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ hadith anabi sallallahu alaihi wasallam ìbí ẹ ti ń ṣe nìyẹn náà ní ọlá ẹlẹ́ẹ̀kẹtàlá ti ń bẹ́ fún ọ dáàfi parí ẹ̀ka tó lọ síbi àwọn rọ́jò àlà zanadiqa òun náà ni Abu Hurairah radiyallahu نعم وعمر رضي الله صلى الله عليه وسلم عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم امر واعطني فاتيته bẹ́ẹ̀ ni àbú rẹ́rà jẹ́ olùsẹ́ bọ̀ yìí nọ́bá ní bọ̀ yìí olùsáf olùsáf ànẹ́bí sallallahu alaihi bí àbá jẹ́ olùmọ́ ṣe bọ̀ yìí bá ànẹ́bí lásán tí ò tún ní hadith tí ò ní mọ̀mọ́ ó tó wà ibi ká bọ̀wọ̀ fún báwo wá ní onímọ̀ tọ́gba ìmọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam direct ó tún wá ṣe bọ̀yì sallallahu alaihi wasallam náà hadith àfi sallallahu alaihi wasallam ọwọ́ náà àwọn hadith kan pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tánàbí bá ń lọ bìkan ìmú lẹ́yìn ìmú àbúrò rẹ̀ lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ọgbà bí wọ́n lókè yọ́ tẹ̀lé wọn bí wọ́n lódò yọ́ tẹ̀lé wọn bí wọ́n sọ̀kalẹ̀ yọ́ tẹ̀lé wọn bí wọ́n jáde nínú ilé òun yóò kọ́kọ́ rí wọn bí wọ́n fẹ́ wọlé òun yóò rí ẹ̀ngbọ́n fẹ́ wọlé <laughs> radiyallahu ta'ala anhu ẹni tá a bá sì rí gbogbo àná láàmú ara ń tẹ́ jù wọ́n ní jọ kan nù hadith kan tá a fẹ́ lò lásán torí tán òun náà ni pé anabi sallallahu alaihi wa sallam wọ́n sọ fún àbúrò rẹ̀ pé wà bí ní mọ́mi àlùwàlà wá fún mi wà bí ní ìsàlùwàlà fún mi kìrì pé ọba máa fọ oríkèé o ṣùgbọ́n ṣàlùwàlá fún mi sẹ́mi àlùwàlá fún mi ọ̀dẹ̀ tó mi lẹ̀ àbúrò rẹ̀ wá ní àtẹ́ ìtòhú lọ́wọ́ mo bá lọ mú mi àlùwàlá wá fún àná sallallahu alaihi wasallam náà eléyìí ni díẹ̀ láti fi parí ọlá tí ń bẹ fún Abu Hurairah radiyallahu ta'ala anhu ní abala kejì nínú lẹ́kọ̀ọ́ wa yìí gẹ́gẹ́ bá a ti mọ̀ òun náà ni wípé tí a bá wo àkọlé yìí a rí pé abala méjì ni ètò náà pín sí abala ká mọ ẹni tí wọ́n pè ní Abu Hurairah bákan náà ká sì kó ọ̀rọ̀ padà ká dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ àwọn tí wọ́n ń sẹnu pótòpótò tí wọ́n ń sẹnu wórówóró tí wọ́n ń sẹnu jálajàla sífà bí ìtìsìn Abu Hurairah radiyallahu anhu الرد على الشبهات التي أثارها أهل البدع والمخالفين حول أبي هريرة رضي الله عنه eléyìn náà ni ìdápadà nípa àwọn ìsọkúsọ táwọn kan sọ nípa Abu Hurairah radiyallahu anhu ẹlọ́mọ ẹ̀yìn olùgbọ́ mi alápàdé pé ilé ayé tá wà yìí kò sí tọ́ dára táwọn èèyàn ní fi ẹnu àléébù kan ìwọ ní kọ́ ọmọ jẹ́ kan nínú àwọn tí ń fi ẹnu kan ń tó ọlọ́run tó bó ṣe sàánú ọwá tó sáàrà wọn ti ń bú ni bóyá ọ̀gán ti ń bú gan tó mọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam bọ́lọ̀ ti dá wọn dáa tó bí wọ́n ti ṣe tó sáàrà wọn tó bú wọn gbà tẹ́ ń bẹ láyé ní wọ́n tó kúrò sallallahu alaihi wasallam kódà wọn ń bẹ dáadáa kọ̀yẹ́kọ́jọ wá lójú tá a bá rẹ̀ ti ń bú àbúhọ̀ ẹ̀rọ ṣùgbọ́n

tàbí ọ gbàgbọ́ yìí díẹ̀ nínú kéwú tàbí ọ wò gẹ́gẹ́ bí skọ́là lọ́dọ̀ wọn tí ò skọ́n kankan bí ẹni tó ní bá tó máa ṣe research tí kò lè rí kankan kádánkó ṣáàjì tó wá ń sọ̀rọ̀ nípa kò tí ẹ̀ wá lọ sọ́dọ̀ àwọn dáyé ọmọ ọ gbogbo ayé mà gbogbo ìlú ayé òun náà ni wọ́n ní káṣẹ rọ́jù káṣẹ àlàyé fún wa òṣùlù máa ń tọ́ àìnà fi àbí òwúrọ̀ ìrọ̀ ibi tá a ti gbé ọ̀rọ̀ náà ni pé kí yàrá bẹ́ẹ̀ sàlàyé ẹni tí ń búyàn ó yẹ ká sọ́dí kí ni ìpìlẹ̀ rẹ̀ foundation èbú nga kí ló bí nga ìjọba ti máa ń tó bí èbú yìí yóò yìí sí fún gbogbo ẹni tá ń bá sọ̀rọ̀ bá àbálẹ̀ dáhùn gbogbo àwọn ìrùjú ẹ̀ tán yóò ti máa yé wa nígbẹ̀ ẹ̀yìn tọ́fà tí fi ń sọ ilé yìí nìyí tí fi ń tuntun tọ́ba tó mú rùjú mi wá lọ́la ẹ̀ ti máa pé foundation ẹ̀ ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí usulu man ta'ana fi abi hurayra alakọ̀kọ́ òun náà ni búkútù súnnà ìkórìíra súnnà nẹ́bí sallallahu alaihi wasallam wallahi olùrẹ́nì kankan tí ó kórìíra súnnà nẹ́bí tí ó fẹ́ràn àbúhùrẹ́ra kò sí torí pé àdìsí pọ̀ gbogbo àdìsí tó kórìíra iná ẹni gbà wá náà rí ẹ̀wá ní kò ní kórìíra fàndésà àkọ́kọ́ gbogbo tó sunna ìkórìíra sunna nẹ́bí wa Muhammad sallallahu alaihi wà ní àkọ́kọ́ náà wọ́n máa làámálẹ̀ pé àwọn òṣè sunna gbogbo ẹ̀ ń bá ti làámálẹ̀ yóò àbúrò rẹ̀ rọ́dí

àkóyìra súnà nǹkan àwọn kíni súnà sílẹ̀ ń gbé kiri súnà kín ọ́tako hadith ọ́tako sahih buhari ọ́rọ́bì sí imam buhari nígbà ẹ̀ bá ti rọ́bì sí imam buhari ọ́rọ́bì sí bàbá tí ẹ̀ gan torí kí bàbá àwọn bàbá wa náà tí wọ́n bí wa iná wọ́n ké buhari wọ́n lọ hadith buhari bí bàbá àwọn náà mọ́ ń tọ́ dáa àwọn àfáà tọkọ ẹ ọjọ́ rọ́bì wọn òun kúkú sọ mọ́là mọ́lẹ̀ fún wọn fẹ́ràn òun kórìíra súnà tó ń fúnra àwọn so pàǹdíkà àkọ́kọ́ nù gbogbo ẹni tó bá ti kórìíra súnà yóò kórìíra Abu Hurairah radiyallahu anhu nàbà wà náà làkàjọ́rọ́ wa an Rasulillah sallallahu alaihi wasallam ma la yattafiqu ma'a wa aqa'idihi fanasabu li dhalika alákọ̀ọ́kọ́ nù ní tí wọ́n ní kí ni foundation àwọn tó kórìíra tọba tẹ́lẹ̀ tó kórìíra súnà kò lè fẹ́ràn Abu Hurairah ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni wọ́n là á mọ́lẹ̀ fún ọ pé mo kórìíra rẹ̀ ìtọ́láyà láàrin wọn tó ya èṣù láàlú tó hàn jù òní ọ̀là àmọ́lẹ̀ fún mi mo kórìíra Abu Hurairah ọ̀dà ìyẹn burúkú ni kọ̀dá kìnnìkan ni igba ni ẹlẹ́ẹ̀kejì nínú sábàbí tí máa ń fà á tí wọ́n fi ń kórìíra Abu Hurairah radiyallahu anhu tí wọ́n fi ń bú Abu Hurairah òun náà ni àtàṣà yìí hàn àwọn ṣíà àwọn kí ni mo pè é ṣíà táàmùtì wọ́n kò ríra àbó rẹ̀ lèmọ́dá átìlù dínú ṣíà wàfí àbí ìhòrẹ́rọ́ náà àwọn ṣíà nípìlẹ̀ nípìlẹ̀ ẹ̀sìn wọn wọn kò ríra àbó rẹ̀rà wọn kò ríra àbó rẹ̀rà nípìlẹ̀ tàṣáyọ̀ wọn nígbàtọ̀ yá tàtọ́wòrò bá wọn ah, wọn kò náà gbogbo àdìsọ̀gbà wáyé ọ̀ǹtà kó pilẹ̀ àwọn ní àsìkò ìrà àbúgbò ẹ̀rọ bí ọba ààrẹ náà ẹlẹ́ẹ̀kì gbogbo ẹni tó bá jẹ́ pé sí àárín tó ń tẹ̀lé àwọn abí sẹ́kítẹ̀ kí nǹkan kan lẹ́yìn kọ̀bọ̀lọ̀ fẹ́ràn àbú rẹ̀ rà láéláé kò ṣeé ṣe ìfẹ́ rẹ̀ rà yóò mú jáde kó nú ẹ̀sìn rẹ̀ torí pé yóò gba oríṣiríṣi eléyìí yọ́ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ kan yọ́ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ ìkan àwọn tí wọ́n tí wọ́n gbàgbọ́ ẹ̀sìn òye wọn rárá tí wọ́n dẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn lọ síwájú rárá àtọ̀ irú àwọn ó ṣeéṣe káwọn náà bọ́ bí ẹni tí ó kórìíra Abu Hurairah kí lọ́fà lè tẹ̀kẹ̀lẹ̀ ìdọ̀ ẹ̀yìn náà máa yọ kọ́ lè dúró lẹ́nu jùhàl torí pé wọ́n ń lítìn sáwọn lẹ́tọ̀ tí ọ̀dà kò sí lè sọpin aláàárín òdodo àti ọ́ nítorí gbọ́ náà ẹnìkan sọ níjẹ lókàn bí pé ọ̀yá nínú àwọn akẹ́kọ̀ọ́ ni ó láwọn ń gbọ́ aláwọn gbọ́ yí pé àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta tó kú nílé ayé lákòókò tó ṣẹ̀ṣẹ̀ rí kọjá yìí àwọn àfá àgbà mẹ́ta tí gbogbo ayé máa ń tò wọ́n àwọn mọ̀hásíròn níbi lábájá tàbàjà sàmọ́dò mẹ́tẹ̀ẹ̀ta yìí à ń gbọ́ yìí pé wọ́n láwọn amẹ́ríkà lọ́pọ̀ àwọn mo sì àwọn olè gbà irú kí àjà àwọn ẹgbẹ́ ọmọ náà ń gbọ́ náà ń gbọ́ mi bí mo ti ń sọ̀rọ̀ yìí nítorí ẹ̀mú tó fi sọ̀rọ̀ yẹn jáde bóyá ti ń gbọ́ láti bí ọdún mẹ́jọ méje sẹ́yìn láwùjọ àwọn àfá mẹ́ta náà ẹ bá ń sọ̀rọ̀ àyàtà náà mọ àwọn àfáà mẹ́ta tí wọ́n gbé múlera wọn tí ikú wọn sì fẹ́ súnmọ́ra wọn díẹ̀ díẹ̀ ọ̀yà alákọ̀ọ́kọ́ ta ló rántí ẹ̀ ẹ̀yà rántí ọ̀yà wíṣókè ọ̀yà wíṣókè ibùnú báàlì bàbá wa abdulaziz ibùnú báàlì rahimahullah ibùnú báàlì tàbá tí mo lùnú báàlì wọn náà ti mọ méjì tó kù ọ̀yà ẹlẹ́ẹ̀kejì kíní ọ̀yà. الألباني رحمه الله ناصر الدين الألباني ẹlẹ́ẹ̀kẹ́ like dáadáa ní ìmúnà tẹ̀yìmẹ́ kò jù bá náà wọ́n láwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta àwọn àfáà tí ọlọ́run lò wọ́n ní sábà bí ìlọsíwájú Islam lákòókò wọn Ibn Baz Ibn Uthaymin Al-Albani rahimahumullahu ta'ala wọ́n láwọn ti gbọ́ táwọn ti procast ẹ̀ dáadáa pé àwọn èèyàn ni wọ́n pa wọn wọ́n lo agbára wọn fọgbọ́n pa wọn ni ah,

àfáàtì bá ń takò wọn nínú ìjọba wọn náà lọ bá wọn ṣùgbọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́sìn kò sí tọ́kàn wọn bí ilé wọn ẹjọ́ máa mójútó tiẹ̀ tiẹ̀ ní rán kọ̀ọ̀rán tí èso tiẹ̀ àfáàtà bá tójú bọ́ tí èso ojú ọ̀nà tiẹ̀ wọ́n ni wọ́n bá fa wàhálà mo wá sọ fọ́mọ ń pé ìjẹ́lọ́ ọmọ yìí gbé àwọn síà sọmọ fi hàn sọ tó lágbára jù bá ń lọ àwọn síà tá a sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan yìí pé

wọ́n jọ gbìmọ̀ wà wọ́n jọ pètèpèrò pẹ̀lú ọmọ wọn tí í ṣe ìyàwó ànábì Aisha àti Hafsa ni wọ́n rán ọmọ wọn pé ẹ pọ́ìsì ànábì nínú ilé tí wọ́n bá ti fún pọ́ìsì bàbá ti kú ẹ̀yìn lè jẹ àlééfà lẹ́yìn tí wọ́n náà bá tún kó ń bẹ̀tà wọ́n mọ̀ lónà wá jẹ àlééfà lẹ́yìn ẹ dákun irú ọ̀rọ̀ báyìí common sense ènìyàn sí yọgbàá ẹ̀kí ò gbé ah, ọ̀rọ̀ tí ò bá bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ àwọn aláìmọ̀ká ẹni tí sójú ọ̀nà ibi tí mímọ̀ wà àwọn mẹjọ àwọn gbogbo àwọn ogologo àwọn aráàlú wọ̀n yìí ní tí bá ń máa ni ní tó náà tó máa bú rà ní torí ọ ń àwọn àfáà وترى ذلك هنا الجهل وهذا يتمثل أو أو يقلدون تبقوا ما هو كان تنمو بس ابن لدي لاروا أفاد بعد أفا أي مسلمتين قوم يعتنين قوم wàláhì uqsimu billah mọ́ bàtàn jẹ láyé rẹ mọ́ kí yàn máa sọ lárúbáwá pẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ gbọ́gbẹ́ àfà ńlá ni wàláhì mọ́ bàtàn jẹ mọ́ mọ́gbọ́ lárúbáwá ò pé ọjà àfà ò bọ́bá dé káyọ̀rò ní ìsìn bíríkìlẹ̀yà ọ̀n sọ lárúbáwá ò kódà olè olè ń sọ lárúbáwá ń káyọ̀rò <laughs> olè náà ní ìjà lárúbáwá ní ìsọjú ìjà ìkírò ilé wọn wá tàkàtòpò wà nàìjíríà ní ìsìn kọ́ wá sọ lárúbáwá kọ́ wá fi yẹ́ẹ̀sì àfáà lélẹ̀ àwọn èèyàn níbi tí àyèmọ̀ kan jọba lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú wa dé bẹ́ẹ̀ nìkan bá ti lè sọ lárúbáwá díẹ̀ báyìí àbẹ̀ áà ah, ṣé wù ní àfáà tọba sọsọkúsọ wọn kàmá gbà ní ní tí ń fàdé lónìí ìfín rò tòun kan báyẹn ó ń sọ àwọn èèyàn ẹlòmíì náà ní tó bá gbọ́ lẹ́nu ẹran ní sọkúsọ ni yọ máa rò pé bẹ́ẹ̀ náà ni orí wàfín ilá ní náà bẹ́ẹ̀ náà àtọ̀rọ̀ ní mo fà àwọn alẹ́gísàn tí a kan fi kan àbúrò rẹ̀ rọ́dí ọ̀la àìní afẹ́fẹ́ lẹ́kùnrin rẹ̀ fún àbí mẹ́ta náà la ìmúròpọ̀ wà níbẹ̀ kára sọ fún wa ẹ̀yin náà ó dà sí program tò ní pé a ní di comment lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwàtàwà ẹn bá mọ̀ kó ní comment kọ́mọ jẹ́ ọ̀sẹ̀ kalẹ̀ a ní di kí kíjòkó kó mú wọ́n jẹ́ sí pé wọ́n yá àwọn aláma sọ ẹ̀yìn kalẹ̀ máa gbọ́ ẹ̀yìn náà sọ a dá padà fúnra wa ẹ prepare microphone yín kalẹ̀ tí ó lè máa rìn káàkiri àárín àwọn ènìyàn nínú àwọn nínú àwọn àbùkù tí wọ́n fi ń kan Abu Hurairah radiyallahu anhu alákọ̀ọ́kọ́ bí ẹ̀pàdà ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ láyé ọmọ nǹkan. wọ́n ní káyífà yá ti kúrò hadithuhu question àà àbúrò rẹ̀ ayé o ti ayé o ọ̀rọ̀ rẹ̀ òye èèyàn o àbúrò rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yé òye èèyàn o bóò làdí ìṣẹ́ ti lè pọ̀ tó báyìí bóò làdí ìṣẹ́ ti lè pọ̀ tó báyìí àwọn náà kọ́ lẹ́kọ̀ọ́ tó lọ fún yìí five thousand 5,000 lé five thousand àdìsí àbúrò ọjà bóò ni ó ti wá gba àdìsí five thousand wá wàlámù yalbas máa rasulillah ẹnu ọjọ́ mẹ́ta ọdún mẹ́ta péré ló sì fi bá èèyàn kí ọdún mẹ́ta ó wà gba lé ní five wá ló jẹ́ ìrọ́ni kan gbọ́ lẹ́nu ànẹ́bì sọ́lọ́lá wà láwọn yẹ́rù wèmí ti láhú yóò ti wá gbà wá wẹ́ẹ́ jọ bẹ̀rẹ̀ láti má kàgbà àwọn amúmọ́rù tí wọ́n jọ bẹ̀rẹ̀ lati má kàgbà àwọn ọ̀sùnmọ́rù tí jọ bẹ̀rẹ̀ láti má kàgbà àlíyù gan tó jẹ́ sí pé ọ̀n bá nàbí wọ́n ní bó ló ti jẹ́ aljawab àánsà náà ni ó máa gbọ́ ìwọ́n tó ní bó ní hadith àbúrò ẹ̀rọ àti pọ̀ tó báyìí ṣe bó ló ti lè jẹ́ àánsà náà ni àánsà náà pín sí bí ọ̀nà mélòó kan ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé kákọ́kọ́ lọ mọ kí ni sábàbí tí hadith rẹ̀ fi pọ̀ àyè sì wo àkókò tí èèyàn lò fún nǹkan àwọn Yorùbá náà máa sọ pé iṣẹ́ ni owó nínú olówó nàìjíríà tàwà báyìí nílùú tàwà wáyìí Dangote jẹ́ kan bẹ̀ bẹ́ẹ̀ ni àtúbẹ̀ kọjá máa tó sún lọwọ sí wàhálà jù ọ̀dà wà lójú pé kò sí wàhálà tó àwọn èèyàn kan o bẹ́ẹ̀ náà lọ́rọ̀ gbogbo achievement ọmọ ènìyàn láyé ẹlòmí ọdún méjì ni ó fi sáyé lógún ọdún lè má rí ṣe a wá máa takò ọlọ́run a ń fi máa wádìí àṣírí nítorí ẹ̀ka wa sáà gbàgbọ́ lọ́wọ́ ọba sí òun náà ni pé kákọ́kọ́ wádìí pé kí ló fa tí hadithi Abu Hurairah tó pọ̀ tó bá jẹ́ lọ́dún mẹ́ta ọdún mẹ́ta náà lọ ka primary ọdún mẹ́ta náà ló tún fi ka secondary láàrin ọdún mẹ́ta náà ló tún fi degree ọdún mẹ́ta náà ló tún fi master ọdún mẹ́ta náà ló tún fi doctorate bó ló ti lè jẹ́ ní iṣẹ́ ogún ọdún èèyàn wá sí lọ́dún mẹ́ta irọ́ ni kò ṣeé ṣe ní ti ń dà wọ́n láàmú táwà bá ti wá ma kí lọ́fà tó fi rí sí tó fi rí báyìí yóò yẹ wa dákùn tí ó lè rí ó pé òwò tó ti gbọ́bọ̀ púpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣírí bí hadithi Abu Hurairah ṣe pọ̀tọ̀ báwọn láàrin ọdún mẹ́ta péré òun náà nìyí mọ́gbàgbé tó ní ẹ̀kọ́ tó lè kọjá a sọ fún wa pé ọ̀rọ̀ méjì ló wáyé lórí ìsìláàmù Abi Hurairah ọ̀rọ̀ méjì ló wáyé lórí ìsìláàmù Abi Hurairah radiyallahu anhu ọwọ́ àánú ẹgbàá wa mìíràn yìí pé ó ti gba ìsìláàmù bífọ́ kó tó ṣe hijira wá sí Medina rọ́bí aláwọ̀ dára rẹ̀ ló ti gba Islam bífọ́ kó tó ṣe hijira wá sí ìlú Medina rọ́bí aláwọ̀ dára rẹ̀ mọ́ta bá ti ẹ̀wà dó lórí pé àmù ah, Khaybar náà ni wọ́n gba Islam pé ọdún mẹ́ta péré náà wọ́n lò pẹ̀lú ànẹ́bí sallallahu tí ó fà tó fi rí báyìí já àánú omi alhadithi àwọn àdìsí tó wáyé látọ̀dọ̀ àbúrò ẹ̀rọ rọ́dí ọlọ́ àánì wọ́n lọ wọ five thousand three hundred and seventy kìíní seventy four naam. já àánú omi alhadithi wọ́n gbà wá tó tó bá ń pé hadith yẹn gbà wá ọ̀fẹ́ tó bá ń pé ó lé five hadith. àkọ́kọ́ ń táàfin ma pé ń tọ́fà tí hadith wọn fi pọ̀ ní ọdún péré ti nì tí fi láàyè achieve mímọ̀ tọ́pọ̀ tó bá rìn láàrin ọdún mẹ́ta péré ní tí yẹn máa ń fọgbọ́n ọdún ṣe tán fọdún mẹ́ta sí òun náà ni pé mọ́ ọjíṣà na nàbí yìí sallallahu alaihi ọlọ́run sẹ́ ìyanu ó fi sẹ́ ìyanu hàn síta máa sẹ́ ìyanu wa Muhammad àwọn náà la kọjá ọ sànẹ́bì ní ọ̀ní gbàgbé má ó sàdúrà fún Abu Hurairah pé ọ̀ní ṣe kí ni ọ̀ní gbàgbé àti Abu Hurairah náà sì kọ̀ǹfàmù ẹ̀ pé lẹ́tà kankan ọ̀bọ̀ mọ́ lẹ́nu ọ̀bọ̀ mọ́ lórí mọ́ ní wọ́n bá ti gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam kì í ṣe wọ́ọ̀dù kì í ṣe sẹ́ńtẹ́ǹsì wọ lẹ́tà ní ṣètà lọ pé wà àbí fà èmi ò ní fi wá àpè fà mi

قال فبسطته فغرق بيده النبي بقى توبنه يترى فواسي بباي ثم قال ثمه ويا قادي بدا قال ما بعد ما بعد بدا ما بعد بدا ما بعد ما بعد ما بعد ما بعد في بوالان mo wà mọ́ yàrá ẹ̀ ẹni bí bí aṣọ bí tó ẹ̀ ẹni bí fọwọ́ sí ọ́n ṣàdúrà síbẹ̀ sallallahu alaihi wasallam mo wá máa sọ rọ̀dọ̀ mọ́mùtù mo wá fi bu àyà nígbà mo dá bu àyà báyìí mo ti dá báyà báyìí alaihi wasallam mo jí sàǹdàbì ni ẹni tí ò bá lẹ̀ ti gbàgbé nǹkan kan mọ́ àní yọ́ mímọ̀ fún mọ́ kí láà kí ló bàtà fi ṣe syllabus fún léèwé torí capacity brain náà ni tí ọlọ́run bá ní kí orí ọmọ pé dáadáa gbogbo jss one jss two jss three jss one jss two jss three ọdún kan ti tó fún láti gbogbo ẹ̀ àti rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ àti rí ní ti rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ọdún kan péré ló fi ka gbogbo jss ss one ó sì clear nẹ́kù ẹ̀ kò sí wàhálà nẹ́kù ló sì clear ọdún kan péré ọ̀n bẹ lọ́dọ̀ wa iná ìbílọ̀ iná àbí wọnú prógámù tá n ṣe ẹ rò pé àwọn afáàtà kójọ yìí tí wọ́n ń ṣe prógámù future scholars tí wọ́n fẹ́ ṣe syllabus wàhálà eh, math and english tá a bá hà di subject mẹ́ta míì mọ́ ẹ rò fún wọn ní clear rẹ̀ àyẹ̀wò yìí àwọn gọ́ọ̀mẹ̀ntì gẹ́lẹ́ nu pé àbò ah, ló ti jẹ́ torí pé ẹ̀sà ni wọ́n tọ́ba ti jẹ́ ẹ̀sà tó tún rádùá àgbà bí àbúrò rẹ̀ ti gba àdúrà yìí ọ́ àtìf báwo wá ní ọjọ́ ẹ̀sà ànábì tó wá sàdúrà fún ẹgẹ́ bí àbúrò rẹ̀ àwọn wá di àṣírí ànábì káàkiri gbọ́dá o ẹ máa sọ pé bóun ni àbúrò rẹ̀ ti kẹ́kọ̀ọ́ láàrin ọdún mẹ́ta tó àti ìfowó gbogbo mímọ̀ tó báyìí ju ọdún mẹ́ta tán ọ ń sọ fún wa pé ànábì kìí ṣe àbúrò rẹ̀ nìkan ni wọ́n ṣe rú àgbà wọ́n ṣe fẹ́ lòmìnira rọ́dí ọlọ́run dára ánà nínú àwọn tí wọ́n ṣe fún onáàrin Àlí ibn Abí Tálib Àlí ibn Abí Tálib anábìsá àdúrà fún náà ìtọ́ agbajúmọ̀ gbajà tó gbajúgbajà láàrin ọmọ onáàrin Abdullah ọyẹ kọ́ máa wádìí pé bóyá Abdullah ibn Abbas náà ti á máa fi kíw tó báyìí ọmọ tẹ̀fíìrù tó báyìí tí gbogbo àwọn Abubakar ọmọ tó ń padà sọ́dọ̀ rẹ̀ pé ẹ wá bí Abdullah kó túmọ̀ áyà yìí fún ọmọ ogun padà sọ́dọ̀ Abdullah ibn Abbas rọ́bí aláhán ẹ̀ sọ pé ẹbọ́ ma kékeré ní gbọ́dọ̀ ma kékeré sí lè gbágbọ́ yé kéwú tó bá ń ẹ̀ sọ yẹn tí kì bá ṣe pé ó ní àfojúsùn atọ́fún aníbẹ̀rẹ̀ pé sábàbí mẹ́ta lọ́pàá fi ń bú àbú ọ̀rẹ́ ìkórira súnà súnà

gbogbo nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ mímọ̀ ni tó jẹ́ pé ojú lè máa tìyàn láti béèrè rẹ̀ òun ó kù fún béèrè rẹ̀ jẹ́ lọ́dí ọ̀lọ́ ń torí pé ntọ́ lọ fún tiẹ̀ nìyẹn wọ́n ní wá lọ fáyé kó gbàgbà náà yìí lòun ọ̀fẹ́ mímọ̀ mọ̀ wá ní ti lọ fún nǹkan yẹ kọ́ mọ̀ ń pẹ́ ntọ́ fàánù wọ́n ní láyà àánú sọ̀rọ̀ yìí nínú àwọn tí àbúrò ẹ̀rọ tó ń kọ́ koran lọ́dọ̀ wọn inú wọn náà ni ọ̀báyì e, radiyallahu anhu wọ́n kí koran ní ọwọ́ afẹ́ ròyìn ọmọ afẹ́ ròyìn ẹni kejì ẹ̀ pé àbúrò ẹ̀rọ ànàbí sallallahu alaihi wasallam a máa bẹ̀ ànábìlérè sáà ní ìgbà máa Hmm? ní máa ń bi ànábì léèrè àìmọye nǹkan àwọn elétò yìí dà ẹ̀sùn lọ ní kílẹ̀ ní tíra ìjẹ́jú kalẹ̀ ẹgbẹ́ kọ́sà àwọn ọmọ yẹn pátá sí lọ́jà wà nínú ilé ẹ̀kọ́ à ń ṣe نعم كان أبو هريرة رضي الله عنه جريئا على النبي صلى الله عليه وسلم يعني أبو هريرة رضي الله عنه وجني كانت الله يا إمام بي نبي ريكويست مساتان يسأله عن أشياء لا نسأله عنه أبو لبليري ẹ bá ti ń béèrè nǹkan yọ́ máa ń kan àwọn sábàbí náà àṣírí nínú sábàbí tí ó fi jẹ́ sí pé àdíṣà náà bí àdíṣà àbúrò ẹ̀rọ tó pọ̀ tó bá náà nínú ẹ̀ náà ni pé Talhatu ibn Ubaydillah ah, ah, Talhatu ibn Ubaydillah àwọn ẹgbẹ̀rún yà àbúrò ẹ̀rọ pé ó ní ká kọ́dísẹ̀ ní iná àwa náà gbọ́ rú tó tàbí kan ní ìròyìn ah ṣùgbọ́n o ní tó fi ju ti a lọ ni pé òun ìgbàgbé àwa máa ń gbọ́ ṣùgbọ́n á ti kí ni a ti gbàgbé tó ń gbọ́ báyìí èdè bó ọmọ gbàgbé gbogbo ní tí wọ́n kọ́ lọ́jọ́ ya máa wò pé àá ah, ah, ọdún mẹ́ta ha gbogbo àdìsí á sọ díẹ̀ fánú àwọn àfa àti àhà àdìsí nígbà pọ̀ táwọn pé ah, sì máa rí kọlọmọba kọlọmọba lu àwọn ọmọ náà ti dáadáa fún ìsìlámù lọ́jọ́ ọ̀la náà ó ní Talhat ibn Ubaydillah ó ní àwa máa ń gbọ́ gbogbo ara máa ń gbọ́ ní tí ànábì ń wí lóòótọ́ ṣùgbọ́n òun há o àwa gbàgbé ẹ̀ òun ìgbàgbé ẹ̀ àwa ń gbàgbé ẹ̀ tiwa náà Ibn Umar náà fẹ́ ròyìn باو ني تي بينا دا اوبا بالله ان تكون في شك مما يجيء به ولكنه اجترا وجبنا عبد الله بن عمر نعم عمر تابعه بتهني مما هو ويا اعوذ بالله ما فلون مو في má ṣe yè méjì o sí Abu Hurairah o àbúrò abẹ́rẹ́ ọmọ rọ̀ ń sọ fáwọn ọmọ fi jẹ́ pé ìròyìn yìí ti fẹ́ máa wà látàrí àwọn tàbí ẹ̀yìn rẹ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tó fi àá ah, ah. gbogbo àdìsáwọ̀ gbọ́ rí lọ́dọ̀ Abdullahi ibn Umar lọ́dọ̀ Abdullahi ibn Umar lọ́dọ̀ lọ́dọ̀ Aisha lọ́dọ̀ abisa àjẹrò fúdírí lọ́dọ̀ Anas lọ́dọ̀ gúdá sáà gbọ́ àwọn ẹ̀rọ sáà ń sọ ọ́ ní sí ìsìsì pé ń parọ́ wá Abdullahi ibn Umar wá ti wọ́n ní fún ọ pé ọ̀yìn lókàbílà mọ́bọ́lọ́ ń bẹ́ ọ́ mọ́kùbára rẹ̀ o mọ́kùbára rẹ̀ níwájú àbúrò rẹ̀ rẹ̀ o má sì yè méjì sí gbogbo àdísì tí àbúrò rẹ̀ bá sọ fún ẹ bó ṣe gbọ́ náà nà ní ọláyà láti béèrè lọ́dọ̀ ànábì jù àwa lọ bákan náà ọha kọgbàgbé ẹ̀ jù àwa lọ ìdí nìyẹn gbogbo tó bá wí fún ọgbà ni o Abdullahi bin Umar kò ṣe nàṣẹ àbáyé alẹ́gísà àkọ́kọ́ tí wọ́n fi kan àbùkù àkọ́kọ́ tí wọ́n fi kan àbúrò rẹ̀ rọ̀dọ̀ láàánú wọn ni hadith rẹ̀ ṣe lè pọ̀ tó báyìí tó fi wá jẹ́ sí pé ọdún mẹ́ta péré iná ló sì lò báwo ni àdìsí rẹ̀ ti wá pọ̀ tó báyìí náà ni àkíyèsí àkọ́kọ́ tí wọ́n tí wọ́n mú wa náà nínú àwọn nǹkan tá a tún lè fi ṣe àlàyé àárín ẹni bíi ti àdìsí ni òun náà ni àwọn ọ̀rọ̀ kékeré káwà ń gbé báyìí tó jẹ́ sí pé ó yẹ kó yé wa nínú àwọn tó kíwú lọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu máa gbọ́ tó ní five thousand plus àdìsí Abu Hurairah gbà wá tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ tó dá wàhálà lẹ́sọ̀rọ̀ sọ́dọ̀ àwọn ènìyàn yìí wọ́n ní àwọn tó kéwú tó gba kí ó lọ́dọ̀ àbó ọ̀rọ̀ ẹ̀rọ nínú àwọn tàbí ẹ̀yìn náà àtàwọn sàbí wọ́n lé ní 800 wọ́n lé ní kí ni 800 àwọn tó kéwú tàbí lọ́pọ̀ jù mẹ́ àwọn tàbí òun náà pọ̀ mẹ́ tí wọ́n kí lọ́dọ̀ àbó ọ̀rọ̀ ẹ̀rọ wọ́n lé ní 800 ọmọ kéwú pọ̀ ó sì pẹ̀ láyé rọ́bì ọlọ́ọ̀dà bí ó ṣe pẹ́ láyé tó bẹ́ẹ̀ lọ́fà tó máa kí ó ṣe pọ̀ tó àbúrẹ́ra ah, ni ah, ọ̀dọ̀ àbúrẹ́ra láti fi wo ọ̀dọ̀ wọ́n máa wá màdínà báyìí àbúrẹ́ra là wá o wọ́n kì ó mẹ́ àwọn ló tún gbé lọ sí ibi táwọn náà ti wá hadith náà wọ́n ń kọ́ wọn kọjú bá náà tàbí wọ́n kọ́ díẹ̀ náà fíkì wọ àbí Hurairah radiyallahu anhu naam ẹ wá lọ mà yí gbogbo hadith tí àbúrẹ́ra gbà wáyé ta ni ó lé thousand yìí gbogbo 5,000 tá a wé yẹn o ìtẹ́ repeat iná ni wọ́n kà mọ́ o kó tó máa yé wa báyìí wọ́n tún rí ìtẹ́ repeat iná ni wọ́n kà mọ́ tó fi jẹ́ 5,000 nígbà tí èèyàn gba hadith wa ní ìsìn àáfàá dúró báyìí ọmọ kí owó ìtàn rẹ̀ wá jókòó ọmọ rẹ̀ haddathana rasulullah sallallahu alayhi wa sallam qal man yuridillahu bihi khayran yufaqihu fi ddin ọmọ kò ju ìwà gbogbo ọmọ tí orí hundred wá gba hadith lọ ilé wa láti Kaduna ilé wa láti Kasamba ilé wa láti Port Harcourt ilé wa láti Lagos ilé wa láti Ìbàdàn ilé wa láti gbá Ondo Èkìtì kálukú wa fọ́n ká lọ sílùú ẹ̀ àwọn náà wá ń sọ hadith yẹn káàkiri ẹni tó wá gbà wá káàkiri nìkan náà àwọn tó kọtíra hadith bẹ́ẹ̀ Imam Bukhari Imam Muslim imam nasai àtàwọn afa imam ahmed wọ́n wá ń gba àdíìsì yẹn wá káàkiri látọ̀dọ̀ àwọn ọmọ kéwà Abu Hurairah ká àwọn afẹ́ ta yẹ àdíìsì Abu Hurairah ti ń bẹ́nu Sahih Bukhari àwọn akàbọ́yá 200 Sahih Muslim 250 Nasai 300 eh, Musnad al-Imam Ahmad 1000 hadith lápèjúwe abọ́sídìí àwọn masanid àtúnbọ̀ síbi àwọn musannafat musannaf Abdurrazzaq aka gbogbo àwọn àdìsí tá a kájọ ń ntí wọ́n kà tó fi mú 5000 plus one yọ ẹ wá lọ mọ̀ pé àdìsí yẹn ẹni tá a bá sọ̀rọ̀ yẹn eight hundred tí mo bá sọ àdìsí níbí báyìí bí kálukú gbé káàkiri sáà pé àdìsí yẹn náà lẹ́ẹ̀mọ̀ gbé káàkiri wọ́n wá ní tàbá wá já gbogbo pé repetition yẹn pé à ń repeat à ń repeat yẹn pé tàbá kó ń bẹ̀ gbogbo hadith Abu Hurairah gángan fúnra rẹ̀ àwọn oníbàṣọ nìyẹn o àwọn tó ṣe research sẹ́mà pé ẹni tí ń bú Abu Hurairah pẹ̀lú hadith pé ọlọ́pàá alátẹnujẹ ni òun ní fàdí ìfilẹ̀ fúnra rẹ̀ kọ̀gbọ́lẹ́nu anẹ́bí nígbà tí ò lè gbá research kò ní mọ̀ wọ́n nígbà tá já gbogbo ẹ̀ gbogbo nítorí pìtì ara rẹ̀ pé àdìsí mọ̀sánmọ́ yìí ríbi láwọ̀ bíi khairan yufaqihu fi din níṣẹ́ ìta Áfíríkà ní eight hundred hadith àkàní kíni one hadith àdìsí kan nígbà táwa ka gbogbo ẹ̀ àwọn oníbà wọ́n ní gbogbo ẹ̀ jẹ́ sí gbogbo àdìsí àbúrò rẹ̀ kò ju one thousand láàrin one thousand five hundred sí one thousand six hundred lọ ẹ̀ bọ́lọ́ nítorí jàmá láti rí tó àbá ṣe rí òtún ní pé ẹ̀ panu yín máa ń bẹ̀rù àti ìgbìmọ̀lẹ́ òwò tó kù àwọn oníbà wọ́n ilé ìwọ̀n àgbà náà a tún wá padà sí bí 1500 àti 1600 náà nínú gbogbo hadith 1500 sí 1600 kí sí gbogbo ẹni sọ̀hí àárítọ́ àyín fún bẹ́ àárítọ́ àyín fún bẹ́ àátọ̀ wá rí mọ̀kúfù mẹ́ mọ̀kúfù tó ti yé wa ìjọba mọ̀kúfù ní hadith kìí sọ̀rọ̀ ànábì ṣùgbọ́n fatuwa tí Abu Hurairah sọ jáde fún rẹ̀ ọ̀rọ̀ Abu kì í sọ̀rọ̀ ànábì kọ́ sọ́pá sọ torí Abu Hurairah lọ́rọ̀ tiẹ̀ Abubakar lọ́rọ̀ tiẹ̀ tí kì í tó ti wà wọ́n ń tàbá wá jẹ́ àwọn mbẹ́ ajámọ̀ òkú mbẹ́ wọ́n látàn á rí pé ọmọ hadith tí àbúrò rẹ̀ ràgbà wà rọ́dí aláwọ̀ tààrà àti ìgbọ́lẹ̀ ò máa wò bá tuntun lọ wọ́n máa nígbà tí àwọn onímọ̀ hadith tí wọ́n wá tójú bọ gbogbo nǹkan tí ò ju one thousand hadith yẹn lọ wọ́n á tójú bọ̀ ìgbé àti ẹ̀fẹ́ ma èyí kọjá sí wípé okùn tó ní látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi okùn kan tó ní náà ni okùn àbúrò rẹ̀ rà látọ̀ kò lókun tàbí mi ẹ̀gbọ́ yìí kò í ṣe tí wọ́n yá sàábé mi gba àdíṣe wá látọ̀rọ̀ ànábì mọ́ àbúrò rẹ̀ nìkan lọ́gbà wá wọ́n lọ́pọ̀lọpọ̀ àdíṣe àbúrò rẹ̀ gbà wá èyí tó gbà wá tó pọ̀ jù èyí tó gbọ́lẹ̀ náà àwọn sàábé ni torí pé ọpẹ́ kó tó gba Islam rọ́bì ọlọ́wà àwọn ọ̀rọ̀ tó gbọ́lẹ́nu Abubakar tó ní ànábì sọ ìtàn tẹ́ ní ànábì sọ ìtàn tẹ́ ní ànábì sí nínú hadith Abu Hurairah rọ́bì ọlọ́wà

wọ́n ní gbogbo àìrísì tá a rí tọ́jẹ́ sí pé kò fẹ́ẹ́ sí okùn míì fún kọ̀sábùjà lọ́rùn ọ̀pẹ rẹ̀ ju àbú rẹ̀ rà lọ sọ́dọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní òjò one hundred and ten lọ one ten lọ Allahu akbar ọgọ́rùn-ún kan àti mẹ́wàá hadith lọ́dàgbà wá fúnra kílẹ̀ wá ń fẹnu àtẹ́kàn sí radiyallahu ta'ala láti wá ń sọ yí pé ní àárín táwa wà àfà àmọ̀bárọ̀ ìdílẹ̀ náà ọ̀n tí ń láàyè rẹ̀ à ń ṣe prógáàmù láàrin tó jẹ́ sí pé àwọn ọmọ tí wọn ò tó bàtà àbúrò rẹ̀ rà ní wọn abẹ́ tó bàtà àbúrò rẹ̀ èmi náà gan ò tó bẹ̀tẹ̀ rẹ̀ bàtà àbúrò rẹ̀ rọ̀ lọ́dí ọ̀la àà tó bàtà àbúrò rẹ̀ rọ̀ lọ́dí lẹ́yìn bàtà sí ní ọ̀rọ̀ hadith mo pinnu hadith lẹ́wà báyìí àbí 1000 kí ni hadith mẹ́nu Bulughul Maram ó lé ní 1600 ẹ̀sàgbì wọn 1600 hadith lápèjúwe káti jábúrò kátìrì rẹ̀ 1600 hadith ó náà nù wò ọ̀sẹ̀ mélòó ni a ti lẹ̀ fún ìdájọ́ ha lọ dáhùn ọ̀sẹ̀ márùn oṣù kan àtọ́jú kò pé forty days forty days iná ni wọ́n fi há one thousand six hundred hadith pẹ̀lú exam pẹ̀lú test ọ̀yà ẹ wá jẹ́ ká wá táǹtì ẹ̀yìnkú káfóṣù méjì lẹ́tẹ̀ ìfẹ́ fi ha ẹjá bá yín fóṣù ọ̀sẹ̀ mẹ́ta kún oṣù méjì lẹ́fẹ́ fi ha one thousand six hundred hadith oṣù mélòó ní ẹ̀ma méjì ọ̀yà oṣù méjì mélòó ní bẹ́ẹ̀ ní ọdún kan jama ẹ̀dáhùn nínú ọdún mẹ́ta ń kọ́ mélòó ni 18 àbí mi gbọ́ 18 18 ní bẹ̀rẹ̀ ọ̀yà Eighteen ẹ̀ máa bá mú kí ní yóò 18 times 1600 mélòó ni hadith ó fọ́ wa ọ̀yà kíákíákíá fẹ́ntì máa ń sàyẹn 18 yẹn káfíńtà àwọn tí ò tó thousand. 28,000 kíni ẹ́n 28,800 hadith tó bá jẹ́ pé àwọn àfáà yìí àwọn tẹ́ǹsì future scholar program lọ́wọ́ yìí tá a bá fẹ́ fẹ́ ọdún mẹ́ta lẹ́fẹ́ fẹ́ ha hadith wọ́n ha 28,800 hadith láàrin ọdún mẹ́ta ṣé nítorí kí wọ́n á ní àbúrò rẹ̀ wọ́n á ní 5,000 plus hadith lọ́wọ́ dá wàhálà lẹ́sìn lọ àwọn bàtà tí wọ́n tó bàtà àbúrò rẹ̀ rà wọ́n há ń tó jù bá ń lọ radiyallahu ta'ala àní àbí rẹ̀ rà radiyallahu ṣe léyìí ní ọmọ ń tọ́wá déjò lójú ọba sí rìn lóko mímọ̀ kò ní ma yé mímọ̀ ẹni ọba sí ma bí mímọ̀ rọrùn tó bá dúró tì í tó tí ma kò ní kò ní rọrùn púpọ̀ torí pé ń fún

gbogbo 5,000 plus yìí látún ti wá sàlàyé mo ti jẹ́ ìlú tí n tọ́jẹ́ sí pé ojú ọ̀nà Abu Hurairah nìkan ló gbà látọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ ju 110 lọ ọgọ́rùn kan àti mélòó àti mẹ́wàá náà nínú àwọn àléébù tí wọ́n fi ka Abu Hurairah radiyallahu anhu lẹ́nu wọn lọ́hùn ẹlẹ́ẹ̀kejì Ah, ah. àwọn ilé ma máa sọ̀rọ̀ mẹ́rin pé halifil kùránì àwì súnnà máa yẹ jẹ́ alùlùfàkọ́rọ̀ àìbán àwàrà ǹjẹ́ ní kùránì ti ẹ̀mú wá rí jọ kan àbí hadith anábì mọ́ wá ń jọ kan yí pé òsì lè jẹ́ àléébù ká máa ń sọ ìwọ náà wò wọ́n lọ sí skul public ó rí ọmọ tí ọ̀rẹ́ tí ó gbé lọ́wọ́ bó ṣe pọ̀ tó orí ẹ̀ pé ju nǹkan mìíràn bàtà ẹ̀ ti já aṣọ ẹ̀ ti ya báàgì ẹ̀ ti bàjẹ́ tẹ́ ẹ bá ti kọ́ ní kíláàsì báyìí pọ́n ó ti mọ̀ ọ̀pọ̀ bá ń ní àfà ọ̀ bó mẹ́ bá jẹ́ títà public school yọ mọ̀ bó ṣe rí ọlọ́run lọ́mọ yẹn tí ò tún wá tiẹ̀ tún dáa tó ń lọ school government ẹ̀rìn ọmọ mi ìtọ́já sí pé orí ẹ̀ pé púpọ̀ mọ́ bàbá rẹ̀ sọ pé èmi olówó kankan o èmi olówó kíní kankan o ó lọ máa ṣe mọ lẹ́nìkan ní gáràjì jọ kan gáràjì ọkọ̀ ni kọ̀ǹdọ́tọ̀ ni kọ̀ǹdọ́tọ̀ ni mo wá túkò èrò tí ìkùnú mọ́tò ń jọ́nà mo wá rí ọwá mú orin barista kan ó sì kọ ojú alákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀ dópin ó tún bá lùlù sí o máa bọ́ ẹ̀mù tí bá ń kọrin lásán ágbà ó tún kọ sáìdì kejì náà láti bẹ̀rẹ̀ tó pín kò sí òwú tó parí ẹ̀ mọ́ wá ronú pé ó lájẹ́ sí fi ọpọlọ ẹni yìí pé ẹ wá wo ìjọba rẹ̀ náà sọ̀rọ̀ nípa báyìí oṣooṣù nínú ní táàbí máa sọ fún yàn pé òlé wọ́n ní Abu Hurairah olówó lọ́wọ́ tálíkà ní wàhálì ọ̀hábùlù márùn bùlù fákìr bal fakruhu shahadatun laha lahu li'annahu ista'malahu rasuluna hafizan lis-sadaqa kama fi hadithi sadaqaka wa huwa kadhib sàìmọ́ lówó lọ́wọ́ kìí sàlẹ̀bú ènìyàn tó bá yẹ pé ẹ̀bùn Umar ibn Khattab radiyallahu ta'ala anhu àwọn àfáàtẹ̀ ẹ̀bù pọ̀ ìgbé tálíkà ni káfí òsì àbí àìlówó lọ́wọ́ káfí máa rí dínkù mímà kò sínú ìlànà Al-Qur'an kò sínú ìlànà sunna nabawa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àdébù tí wọ́n fi ká níbẹ̀ yẹn ní ọjọ́ òyìn ẹ̀ pé na tí ẹlẹ́kì ìsáwìn ẹ̀yẹ ká tẹnu mọ́bẹ̀ ibẹ̀ ni ṣàìtọ́nù agége ti sọ wípé Abu Hurairah radiyallahu anhu kí ló ń pa rẹ̀ ó ní táwọn ẹni masala yìí bí kò sí ẹ̀yẹ ká máa gbọ́ lẹ́nu ẹni tí ò kéwú gan atábẹ̀lẹ̀ tó ti ẹ̀mọ díẹ̀ díẹ̀ nínú mímọ̀ òun náà ni wípé wọ́n ní Abu Hurairah radiyallahu anhu ẹ̀yẹ́ sọ pé mo lọ jẹun lọ́dọ̀ Muawiya ni o mo ti wá mo kí n lọ́dọ̀ àlì yìí ni àlì yìí mo ṣe oúnjẹ Muawiya ni mo ń jẹ wọ́n ni torí pé alátẹnujẹ ní a fi ẹni pé wọ́n ni pé ọ ń ṣe bẹ́ẹ̀ kò o ọ̀rọ̀ wí inú tíra ti ń ka o tí wọ́n náà bá kàkúkà àwọn ẹni ọlọ́run kódà ó kórìíra ọlọ́run tọ́wọ́ fẹ́ nípa ọlọ́run lọ́nà tí ọ̀gbàdà negatively lọ tẹgọ́gù oríkà ọ̀fẹ́ kà nípa bàbá tó bí ọgán àbọ̀fẹ́ gbọ́ nípa bàbá tó bí ọ nípa tí ọ̀dá orí gbọ́ǹta sí náà lọ́fẹ́ ní níbi ti yẹ kó ti wá gan iná lọ̀rọ̀ o wípé àmàáwíyà máa lọ sọ́dọ̀ bàbú lọ sọ́dọ̀ màáwíyà jẹun yóò gbòó mẹ́ yọ́wà lọ́dọ̀ àlè ní wọ́n ní ẹnìkan ò ní gbáwé ẹ̀gọ́ tí kìí bá ṣe dẹ̀dẹ̀ àbẹ́gọ̀ ṣé nǹkan sọ náà ni pé àlíyù náà gọ̀ bá nǹkan nù ó tún sọ pé mọ̀háwíà náà gọ̀ náà ni bóòlù yóò ti máa lọ òun lọ àwọn tí ò ní hàn tí ó sì máa wá bá náà tí ó máa gbà rẹ̀ wọ́n ní irú ọ̀rọ̀ báyìí kìí sọ̀rọ̀ sí àágbà wọlé wípé orí bẹ́ẹ̀ inú òwe tí wọ́n ti kà nínú àwọn òwe tí ọ̀dà tí wọ́n máa ń bọ̀ ìwé àwọn ṣíà tí wọ́n máa ń bọ̀ àwọn sàbí àdínábì ọlọ́bí ọlọ́hu iná ni irú ọ̀rọ̀ báyìí wà ẹwà lọ máa wá wò ẹni tó pe Muawiya ní alátẹnà tó pe àbúhọ̀ Hurairah ní alátẹnà oúnjẹ ní máa jẹ káàkiri subhanallah ó ń gángan fún ara ara rẹ̀ gbọ́dàdà ọfẹnu ara rẹ̀ sọ fáyé wípé òun lọ sí Iran ó òun yà bá wọn ní kọ́ máa fi forí balẹ̀ òun náà yà forí nígbà tó ń lé forí bàtán tó ń sì gba nǹkan lọ́dọ̀ wọn mo sì kó ń bẹ̀ tó ń ya kó ń bẹ̀ tó ń dé nàìjíríà mo yẹn pé hmm, ẹ máa mẹ́sìn yín òun ọ̀bá yín ti mọ̀ kí lọ wá lọ Iran alátẹnujẹ wọn náà ẹlá kò tí bàbá wa kán bẹ bàbá wa rahimahullahu ta'ala mi mọ̀ bọ́rọ̀ lọ yà lọ́sọ́dọ̀ bàbá mi bàbá wa Sheikh Baqi Muhammad níwò ní àwọn nǹkan bí etí nígbà tí wọ́n rí akitiyan bàbá wọn oríṣiríṣi àwọn èèyàn ní àyàn fáìtì wọn bẹ kan wà wọ́n pè wọ́n ní Pakistan bàbá wa lọ sí Pakistan rahmatullahi alayhi wọ́n lọ Pakistan wọ́n lọ sí dáwà ń bẹ̀ nígbà wọ́n sì dé wọ́n sì ròyìn Pakistan fún gbogbo jama níwáṣẹ́ ibẹ̀ ni mo fẹ́ Allahu alam Ah, mo fẹ́ lè pé bẹ́ẹ̀ ni wọ́n ti mú àṣà kan tí wọ́n fi kún àṣà aláwàdà wọn aláwọ̀ àlọ́ ẹ̀rí pé bàbá nípìnlẹ̀ tó bá mọ̀ wọn tó bá jágbàlagbà láàrin ọwá ń bíbà láwà nínú kan ni wọ́n máa wé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nọ́mbà tí wọ́n dé wọ́n wá di pé tẹ́lẹ̀ tó wé láwà nìkan wọ́n tún wá da aṣọ kan bo láwà ní lórí wọ́n wá so àwọn Pakistan ni a máa ń ṣe báwọn Allahu alam mo rò bẹ́ẹ̀ ni ní ọgbọ́ lẹ́nu àwọn èèyàn wọn pé àwọn èèyàn wọn àwọn èèyàn wa pé bíjá ti mú nìyàn o ṣùgbọ́n mo fura bẹ́ẹ̀ tó mo wá gbọ́ lẹ́nu àwọn ènìyàn pé àwọn ará ìránù pé bàbá torí pé bàbá ti wá gbọ́n tiẹ̀ ó sì lẹ́sìn kódà bí ìwọ tó lọ ìránù tó lọ torí pé wọ́n wájú pé kí ni wọ́n ṣe ń bẹ́ wọ́n ti à ah, níbẹ̀ ọmọ abúta àbí owó sì bu àìsà owó sì máa fojú balẹ̀ lórí òkúta bí olóòsà ẹ̀ sì ní kí wákàtí márùn-ún ǹdẹ́ bá lè kí ni kò sì sí bí a ti ń kírun ti wá ń bẹ̀ tó bá ti sàlùwàlá ò gbọ́dọ̀ fọ ẹsẹ̀ rẹ̀ ọba <laughs> sàlùwàlá ò gbọ́dọ̀ sí kí ni ò gbọ́dọ̀ fẹsẹ̀ ò gbọ́dọ̀ fẹsẹ̀ tó gbogbo àwọn nǹkan yìí bàbá yọ lọ́ntì kọ́lọ́n bá àtàánú wọn kọ́ bá kẹ́ wọn ẹ̀rẹ́ ni ti bíbà yìí ó ní àbú rẹ̀ alátẹnujẹ ìwọ gan alátẹnujẹ ọlọ́yọ̀rá torí kíni torí ntọ́jẹ kò sì ràn ọ́ náà ló bá tó fi jẹ́ sí pé gbogbo àwọn oró tẹ́ni yẹn ń fọ́n káàkiri bí ó ti dé ó ti kàdánwò torí pé wọ́n máa fún ní nǹkan nǹkan tí a ń sì fún ni wọ́n máa fi nǹkan kan ránṣẹ́ pé tó ń wù yí nìyí eléwọ̀n báyìí àlébù tí wọ́n fi ká àbú rẹ̀ rọ́dí ọlọ́hánù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wọ́n sọ wípé káàna Abu Hurairah radiyallahu anhu nínú àwọn kan tí wọ́n sọ nípa Abu Hurairah tọ́ánù mí bẹ́ ń wọ́n ni wọ́n sọ wípé Umaru Abu Hurairah radiyallahu anhu ibi Umaru Abu Hurairah ní kúmà wípé nígbà tí wọ́n yan Abu Hurairah ní khalifa ní ẹni gọ́vnọ̀ tẹ́ bàbá gbé náà rọ àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n gbé al-Hadrami wọ́n sẹ́ǹdí di sílùú bahrain wọ́n wá ní kí abu rẹ̀ wọ́n jẹ́ fún ní bahrain jọ́nà tẹ́ ẹ̀rọ ti padà tó nísìn nígbà tí abu rẹ̀ tí anabi kúrò láyé abubakar gba wọ́n ṣe ìjọba islam lẹ́yìn àgbà náà dé nígbà tí gẹ́gẹ́ bí kí lọ́bàá tó fi yàn ọ kẹ́kọ̀ọ́ lára ànábì sallallahu alaihi wasallam ànábì tó wọn lọ fẹ́ kọ́ lọ pè rún bẹ̀ ó nìkan lọ ó mọ̀ pé ní yóò ti ní experience ń pa ìlú yẹn ní àti wọn lọ bẹ̀. àwọn eh, onísọkúsọ wọn ní wọn rùbá ránṣẹ́ sí àbúrò ẹran bìkọ́ wá wọ́n sì lu àbúrò ẹran ìsọkúsọ ní ìkakúkà náà lọ́kà kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ wọ́n tún jẹ adarí Madina lọ́dún kan wọ́n fi hàn tó lórí Madina lọ́dún kan ọdún kan péré wọ́n tún ṣe sàbùn rẹ́ra àmínú ni wọ́n kó tó di gán padà tí Madina bá wọn ò gbé ẹ̀yìn odi mọ́ Madina ni àwọn ọmọ ẹgbẹ́ rọ́bì ọlọ́run tá a rà á náà àlékún ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n fi kan àbúrò rẹ̀ rọ́bì ọlọ́run tọ́wà ní bíbá ìwé náà ní kíni Mm. na wọ́n ní àbúrò rẹ̀ ràtẹ́ wọn ní wọ́n ní ẹnìkan ọmọ ókọ ẹ̀ lẹ́wàjú bí wọ́n ti yapọ̀ ẹnu nípa ókọ àbúrò rẹ̀ rà tó bá jẹ́ sí pé ọba ń bẹ lóòótọ́ ní ẹ̀rí wọ́n dá òtù pé wọ́n ní rẹ̀ rà gan ẹ̀wọ̀n náà máa fi hàn sọ̀rọ̀ Buhari wa gómìnà pírẹ́sidẹ̀ntì wa Nàìjíríà ìgbé òun kọ́ wà ní Àbújá o ara Sudan kan ni <laughs> mo ní bìtìrì náà ti gbàgbọ́ pé ara sí Nàìjíríà wa gọ̀ débẹ̀ ni àbí àwọn tó wà ní Àbújá àwọn òrí náà ẹ bá máa wọ àwọn èèyàn wa nígbà yóò ibi tó gun àwọn èèyàn wọ́n ti mi ara Sudan kan mọ́ ah! ọmọ ayé ọlọ́run mo dúpẹ́ o òfin mi ó àwọn ẹ̀tẹ́ ọdún kan bẹ́yà 1970 kankan náà ni tí awúlọ́wọ̀ kú àbí 70 kílógún náà ọdún tí awúlọ́wọ̀ sá kú láyé 87 87 1987 tó kú láyé ẹkùsẹ́ ọlọ́mọdé harvard tèmi <laughs> náà 1987 ló kú láyé níjọ́ ọdún tó kú láyé sẹ́mọ̀ pé kíní kan gbalẹ̀ ẹ̀yin tẹ́ ẹjá gbàlagbà ẹ̀yin náà òṣùpá wa yọ ọjẹ́ dídí ìgbà tó sùpá jẹ́ bí fourteen àbí nǹkan òkìkí wa kàn pé Awólọ́wọ̀ máa ti wà ní òṣùpá àwọn àgbàlagbà ọmọ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ lè má mọ̀ ní ẹ̀sìn lè má rí wọ́n lè má kọ́ bẹ́ẹ̀ sí náà bí wàláhì gbogbo ayé wa pé síta lálẹ́ mẹ́bá sì ń wó sùpá lóòtọ́ onílọ́un ah, ẹwò ó tún ẹ̀ lẹ́yìn náà náà kéré abábọ́ta àwa náà wà wọ́n pé ah, ọmọ ìjọ bẹ́ẹ̀ lóòtọ́ pé ẹnìkan wà gbájá ó sì dé bílà tí bàbá máa ń dé pé ah, ní nígbà táwọn bàbá wo wọ́n ní máa ẹnìkan máa kú ọ lọ ààrẹ àlọ sínú òṣùpá bẹ́ẹ̀ni kan bá hàn ní òṣùpá àìnẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam lẹ́yọ́ hàn ní òṣùpá ẹwu báwọn èèyàn ti gọ̀ tí dé lẹ́bùn pé kí wọ́n gbà pé nìkan kọ́ wá hàn ní òṣùpá bí ẹ̀ bá wáyé ní ìsinmi ẹ̀rọ pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn nígbà kódà lọ́jà ń bẹ̀rún alùpùpù pé wá wo àwo ní ìtọ́ màwú ni bẹ́ẹ̀ sì ni kíní kọ́lọ̀ kan ti ń bẹ nínú òṣùpá lálẹ́ ẹjọ́ náà ló fẹ́ jọ ní bá rò pé Awólọ́wọ̀ ní bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lórí o wọ́n ní Abu Hurairah radiyallahu anhu kò sí ẹnìkankan tí ń torí pa àmúkọ bàbá rẹ̀ àmúkọ rẹ̀ àti máa ìran rẹ̀ alẹ́gbẹ́sà kan tó fi kàn án wọn àwọn ọmọkọ rẹ̀ o èyí wà gba àrí ìtọ́pọ̀ tó báyìí wá àwọn àní máa okò ẹ̀ gangan okò ẹ̀ wá okò ẹ̀ wá pín yẹlẹyẹlẹ báwọn àwọn kan pè ní kínní àwọn kan pè nígbà àwọn kan pè nígbà wo bàbá rẹ̀ náà àwọn bàbá rẹ̀ náà okò ẹ̀ náà takora wọn náà àjẹwà ánsà ilé yóò lọ jìnnà rárá tọ́ wọ́n ní kò ní ìdí káma wájú káma ọkùn torí pa àmúrúkú èèyàn lára sọ pé ọ̀rọ̀ rẹ̀ ò jẹ́ the truth no kò rí bẹ́ẹ̀ o torí pé àwọn èèyàn kan bẹ tó jẹ́ sí pé ó kọ àbú làwọn náà popular sí dáa fẹ́ mú kọ wọn nínú wọn ni àbú bakir kódà àwọn èèyàn fẹ́ sọmọ wọn ló kọ àbúbákìrì gan mọ́ àbúbákìrì làwọn èèyàn sọmọ wọn àbúbákìrì ti mẹ́ńkàlẹ̀ ọ̀nàwọ́ àwọn ẹ̀yà ọ̀pá ńlẹ̀ Abubakar bàbá sì fi Abubakar léèrè pé kí ló kọ Abubakar gangan ó lè má mọ̀ báwọn bẹ́ẹ̀ ma lẹ́yìn kí ló kọ wọn Abdullahi Abdullahi ló kọ wọn ló kọ Abubakar ọba kí ni wàhálà yín náà wàhálà fún yín wọ́n sọ̀rọ̀ Abubakar ní ìsàwọn èèyàn Abdullahi Abdullahi tani ń jẹ́ báwọn ẹ̀yin àfa àlẹ́ mà bá bùbá kiri mọ̀ ń sọ ṣùgbọ́n tí ìsá yóò gbé kí ni dání jẹ́ báwọn ní ọmọ ó rà jẹ́ àbúrò abúlé kò hà fún táwọn yóò torí pé wọn pẹ̀lú orúkọ ni nínú wọn náà ni bẹ́ẹ̀ náà ni kí tó kọ́ wọn pẹ̀lú ẹ̀ ti ká má ma orúkọ ènìyàn torí bí orúkọ kan wà gbogbo ayé pẹ̀lú ẹ̀ iná lẹ́yìn ìgbà náà a dojú وابا دجان الانصاري منو وانا ابو دجانا منو وانا ابو الدرداء ابو الدرداء بين الونالي نعم الذين اشتهروا بكناهم وغابت اسماءهم عن كثير من الناس ولم نسمع في يوم يقدم صاحبه في المفاضلة العلمية او يأخير وانا اتي واما في اجليل افلما ريكومندين يا فميما كسنو اكبري pé pé a ah, torí pé lágbájá ìdílé báyìí ló ti wá wọ́ gbọ́dọ̀ ní mímọ̀ ni kò sí bẹ́ẹ̀ o ó ṣiṣẹ́ mímọ̀ yìí àbúrò rẹ̀ ra ṣiṣẹ́ mímọ̀ ni máa fi jẹ́ tiẹ̀ tí wọn náà bá fẹ́ ṣiṣẹ́ mímọ̀ tó bá ṣiṣẹ́ mímọ̀ ó ti fi kọjá tiẹ̀ náà àìwá mọ̀mọ́ ìdílé wọn pé wọ́n láti yámánì fún ìdára maka fún ìdára madina kò ń tọ́ka wa inna allah yarfa bi hadha al aqwaman wa yadha bihi akharin bí yàn bá ti ní màtò ọlọ́run ti gbégbá tó adúgbò fọlọ́run ọba fún àwa fún àbúrò rẹ̀ rọ́bì ọlọ́run tí ọlọ́run ọba sàwọn lẹ́sà fún Islam tó sì lò wọ́n láti dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ọjà nǹfààní fún àwọn àlùmọ́ ànẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam níparí lẹ́kọ̀ a ní láti sọ ènìyàn tá a bá sára pé èèyàn èèyàn ta ayé báyìí náà a sọ pé ó parí síbi báyìí àbúrò rẹ̀ rọ̀ kúrò láyé mọ́rọ́dùrù page eight wọ́n Eh, ànábì Abu Hurairah táìsàn radiyallahu anhu níparí ayé wọn Madina sì ni wọ́n padà sí tí wọ́n ń gbé wọ́n ní ọdún tí wọ́n kú sanat sabain wa ní ọdún 57 hijra wọ́n ní láìpọ̀ eh, ọjọ́ orí wọ́n jẹ́ tí wọ́n 78 78 years náà ni wọ́n lò ní ayé radiyallahu ta'ala anhu wọ́n ní fún wọn kanat wafatuhu fi sanati allati tuwuffiya fiha wọ́n lọ́dún tí Abu Huraira kú láyé ọdún náà náà ni àyàwó Aisha náà kú láyé radiyallahu anha Aisha rọ̀ kọ́kọ́ kú láyé kódà Abu Huraira ló kírun sí Aisha lára ah, ní obìnrin Eh, ọdún kan náà ni Abu Hurairah àti Aisha jọ kó láyé wọ́kílá eh, lẹ́yìn ìgbà tó kírun sí Aisha lára tán màá náà wá kó láyé wọ́kánà dálíkà wọ́n ní ìrun asìrì ni wọ́n sin Abu Hurairah nígbà tí wọ́n kó láyé radiyallahu ta'ala anhu wọ́n níbo ni wọ́n kú Eh, odò eh, àfonífojì kan ni tó jẹ́ sí ó yí ká gbogbo Madina ni so bẹ́yàn bá ń lọ báyìí ọkàn bọ́ ń lọ báyìí ọkàn bí bàtà sọ pé ó ọba ní wò lápèjúwe ọ̀rẹ́ eh, bọ́ bá gbọ́ àbàdàn wá ọkàn du ọba bọ́ bá gbọ́ ọ̀yọ́ wá ọkàn du ọba bọ́ bá gbọ́ ẹgbẹ́ ọkàn ọba àwọn yóò ọba ń bẹ láti sí ìwò èmi ọmọ bí wà ń bẹ yóò ti wà náà. ìgbà tó

táwa náà ń bá láyé ní Madina wọ́n wá máa ń tíra láti pín sáìdì ibẹ̀ náà ni wọ́n sin àwọn àmì àṣẹ wà rẹ̀ bẹ́ni pé wọ́n fi bẹ̀ sí ààyè àwọn àfá nínú bàkíyàn bó ṣe tóbi tó rọ́bì aláwọ̀dà láàrin hùm jẹ̀mí àná. Abdullahi ibn Umar ó wà láyé ó sì ń bẹ ní Madina nígbà tí àbúrò rẹ̀ rà kó láyé wọ́n ní Abdullahi ibn Umar ń bẹ ọ tẹ̀lé òkú Abu Huraira níjọ́ tí wọ́n kú ah, wọ́n ìwọ̀ ọwọ́ yẹm sí àmà àmà Abdullahi ibn Umar rìn wájú òkú Abu Huraira níjọ́ náà wọ́n rìn wájú ẹ̀ ah, ẹ̀yẹn tí wọ́n pè látẹnu jẹ làwọn àfa ńlá ńlá ń tẹ̀lé òkú ẹ̀ ọ̀nà ìyẹn a máa jẹ́ báwọn káwọn èèyàn kiri ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn ìyẹn a máa jókòó rọ̀ káwọn èèyàn kiri ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn àti ìrè ó náà Abdullahi ibn Umar atamátà عبد الله بن عمر عفاك بع تو بقى بوي سا تو بقى بوي قران تو ها قران تو تو بقى حديث على تو النبي محمد صلى الله عليه وسلم تو ما جمع صادق رضي الله تعالى عنه وني عبد الله بن عمر وين واجو جنازه ابو هريره جنان رضي الله تعالى عنه ويكثر وني سان صبيا رحمه الله رحمه الله ويكثر اذا وين رحمه الله رحمه الله, رحمه الله. níṣẹ́ àmọ́ ń sàdúrà fún Abu Hurairah radiyallahu anhu wọ́n wá fẹ́ kọ́mẹ́ntì ó ní wọ́n ní Abu ana Abdullahi ibn Umar máa ń sọ lẹ́yìn ìgbà tí Abu Hurairah kú láyé kan pé káàní àmì mọ́ni. wọ́n lọ́lọ́wọ́ mọ̀ lo Abu Hurairah fáwọn mùsùlùmí púpọ̀ òun lọ́lọ́wọ́ bá fi ṣe kòńgẹ́ tó sàánú fún wa látara rẹ̀ tó há àwọn ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi hadith tó há fún wa tó gbogbo àlè ó mọ̀ lẹ́nu lọ́mọ pé hadith gbogbo àmọ́ kàpé يفقهه في الدين أبو لا لا لا دي دين من يريد الله به خيرا يفقهه في الدين أبلون أباتوني أgbọ́yé pẹ̀lú hadith tí àbúrò rẹ̀ àgbà wàtá afẹ́fẹ́ parí lẹ́kṣọ̀ yìí kó tó nípa máa gbọ́ kọ́mẹ̀ntì àwọn ènìyàn abẹ́ fíkìhù dín àgbọ̀yé ẹ̀sìn kọ́nà wọn bá kó fẹ́ni kọ̀ọ̀kan wa man yuridillahu bihi khayra ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá bá fẹ́ ṣe orí àti pé fún yóò jọ gbàgbọ́ yẹ́sìn àsìkò ọmọ gbọ́ ọgbọ́ ti jókòó yìí orí àsìkò lọ́lọ́run ti fún ẹ̀ bí mi náà ti ń sàlàyé ọ̀rọ̀ yìí orí àsìkò lọ́lọ́run ọba ti fún wa man yuridillahu bihi khayran yufaqqihhu fi wọn sọ pé ọlọ́run fọ́n lé o ọlọ́run fọ́n ká o ọlọ́run fọ́n bóòsì kankan o mọ́tò ọba gbàgbọ́ yẹ́sì bọ́bá ti gbàgbọ́ yẹ́sì tó bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ti fi orí ńlá fún ọ tó abẹ́lọ́run o rẹ tó ṣe fún wa nípa pé ọ̀rọ̀ wa fẹ́ sìn mọ́lẹ̀ wa kùn bí oore náà gbogbo àwọn tí wọ́n wà níta tí wọ́n ti bọ̀ sínú oore ìbára darí àwọn náà padà síbẹ̀ gbogbo àwọn onísọkúsọ nípa tàbí àgbà yìí wọ́n bá pa lẹ́nu mọ́ bí wọ́n bá pa lẹ́nu wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá wọ́n á wádìí pé kí ló fà wọ́n ní máa ń bú àwọn sàábì ànẹ́bì lọ́dí ọlọ́wọ́ dára ẹ̀rí pé ọlọ́run fọwọ́ gbú ọtí gbígbóná mọ́ òun nìyẹn ṣùgbọ́n tútù làwọ́ ọ̀kọ́ sọ kọ́lọ́n bá ajé orí kí wọ́n yí padà kí wọ́n yé bú sàábì ànẹ́bì mọ́ ṣùgbọ́n tí wọ́n bàbá gbọ́n rírọ̀ ìdílé mú ọlọ́run ọba báwọn náà wọ́n bá gbó tí wọ́n bá kú láyé náà ni kò sí láti mẹ́ ó ń jìyà iṣẹ́ rẹ̀ ni ọlọ́run adúpẹ́ fún ọ tó sì àwa lẹ́nìkan nínú àwọn tí wọ́n máa fẹnu àtẹ́kà àwọn ẹ̀sà ẹ̀sà ẹ̀dá rẹ̀ tó wà lórí ilẹ̀ tí sàwọn tàbí àná ìwà Muhammad rọ́bì aláàbà lílì láti tó subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته نعم òbí àti gbogbo orí ìtàgé láti lọ sí tí a ti máa dá ọ̀rọ̀ padà ká máa fi dá ọ̀rọ̀ padà gbogbo àwọn ọmọ tó rẹ̀ máa léwu tí wọ́n mọ àbúrò ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá àti tí wọ́n mọ àwọn fi dá ọ̀rọ̀ padà fún ọ̀rẹ́ àbí àwọn ìdá ọ̀rọ̀ rárá wọn náà lọ sí ẹ̀ wọn tó fún wa fún gbogbo wa tó fún wa ọ̀rọ̀ pẹ̀lú wa wọn àwọn ní ìṣòro ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀pẹ́ àwọn tó fún wa

الفاعل الواحد ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ní kọmọ wá ẹni tó bá ní kọ́mẹ̀ntì kí wọ́n ti rìn wá sí ẹgbẹ̀mbẹ̀ yẹn kalẹ̀ ẹti jáde kalẹ̀ síbẹ̀ tàbá ti ń parí ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lè máa sọ tó bá fẹ́ sọ ẹni tí ó bá ti kọ́mẹ̀ntì kó sọ orúkọ ara rẹ̀ lẹ́yìn ìgbà náà kó tó wá sọ kọ́mẹ̀ntì tó bá ní ọ̀yà bisimilá. ẹ wí sókè dáadáa. Thank you.

ṣe ẹ̀ ń gbọ́ afọ̀n ṣe ọ̀rọ̀ yẹn clear sí báyìí ṣe ń gbọ́ dáadáa kò clear sí ní ẹlò máa ah ilé ìtura yìí ẹ ti lè kọ́ńtì lọ́wọ́ yẹn sí ń jẹ Thank you. إنما عليك عافية المدينة إذا يجوز الشرك

bá kí ni wọ́n bá lẹ́nu àbá òní Ó fi ọwọ́ síwájú ẹ̀. Àwọn ojú ọjọ́ rẹ̀ tí ó lọ orí lọ́wọ́ wọn ni orí òkúta rẹ̀ ọ̀fẹ́ ọ̀rọ̀ sókè. Àhọ́túbà. Thank you. نعم آه، آه، نعم بابا آه، يجوز نعم آية آية وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله قالوا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل kí ó àìtó àwọn ohun bá ní ìsìn àwọn ohun méjì kan ti wà lẹ́yìn pé wọn bíbí àná tí ó yẹ káwọ̀ tó ń lò máa ń ti àmọ́ àti kan o bí àti kan o bí tó ti màmá nì á bí àti a <laughs> àti má bí níparí tó àwọn bíbí àná ní bàbá àwọn ọ̀rọ̀ pé wáyé dá yá ọlọ́run bá sọ kí ìlà aláhùn tààlà àbíkọ́ kan ní kíw وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله قالوا وإذا قيل لهم تعالوا إلى ما ìlànà àwọn ẹlẹ́bọ ni bàbá bàbá gbogbo ń tẹ́ wí yẹn ń tẹ́ mí ni pé àyèmọ̀kan òun náà ló bí ìsọkúsọ àbí ń tẹ́ fẹ́ sọ fún àná nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ náà wọ́n ní sùkúù sáúdí sáúdí ò ní sùkúù ẹjọ́ ìṣẹ́kọ̀ọ́lá ìsàmìtà yẹn bàbá bàbá bàbá bàbá àbá kí ló kọ kí ló kọ náà aláàjì àtàndá wọ́n ní sùkúù sáúdí ìlúfẹ́ ṣàtúnṣe ń bẹ̀ sáúdí ò ní sùkúù ń bẹ̀ tẹ́gbọ́ bàbá sáúdí ò ní sùkúù ní èkó àwọn èèyàn kan tí wọ́n spọ́nṣọ́ tẹ́jọ́ máa lẹ́ẹ̀bẹ̀ yẹn ilẹ̀ Saudi ni wọ́n spọ́nṣọ́ skul kàtọ́ wà ní Èkó ìyá eh, ni wọ́n mìí mọ̀bí á ti pé skul Saudi ní ìsinsẹ́ mọ̀ pé eh, ah, ó tún ti kọ́lì ìbú bá Saudi Arabia ń lọ́nà Saudi Arabia ò lè dá nǹkan lẹ̀ àyàfi ala tawhid tawhid ni wọ́n fi dálẹ̀ wọn ò ní gbáyé wọn máa fẹ́ bọ́m̀bẹ̀ ṣùgbọ́n skul tí wọ́n dálẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn èèyàn dálẹ̀ lẹ́kọ̀ọ́ ni tí àwọn èèyàn láti Saudi Arabia tí wọ́n sọpọ́ọ̀tì wọn tí àwọn ará Norcas tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yẹn tí wọ́n wá ráyè láti wọnú wamin tí wọ́n pè ní nẹ́tíwọ́tìlá alamiya lè ṣàbábìlì ìsìlámi tí wọ́n ráyè láti wọ ọbẹ̀ yìí ni wọ́n ti ń pitú tí bàbá ń sọ yìí wọ́n ní wọ́n rí màálù má kí ọmọ ẹ̀yìn lẹ́sọ báhùn bóyá nǹkan mìíràn tún lò fún wọ́n rí màálù láàyè mọ́lẹ̀ nínú ilé ìwé wọn ní Èkó wọ́n wá fẹ́ fi bí wa pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ bí tí àìmọ̀ kan ti ń jáde yìí àwọn náà ni wọ́n jẹ gàba àwọn náà wọ́n sì léde mímọ̀ rí màálù nàmọ́lẹ̀ ní ààyè kí ni tuntun bẹ ilé wọn kò sí tuntun bẹ torí pé ibi tí wọ́n ti wá wọn ọ̀kọ́ta òfin tuntun bẹ ṣíríkù ni wọ́n ń kọ́ àti bídíà ni wọ́n ń kọ́ ń bẹ̀ wọn ò bá kọ́ ṣíríkù wọn kọ́ kíni wọn kọ́ bídíà eléyìí ọ̀jẹ̀ kọ̀ fún gbogbo wa mọ́mọ́mọ́ rẹ lọ bí tí ọ̀já mọ́mọ́ rẹ lọ bí tí ó ti tún ayé ṣe tí ó ti tún àlèkè àmọ̀ ṣe ní tí wọ́n fẹ́ sọ fún àníyàn jazakumullahu khairan naam comment mi ẹni tó sọ̀rọ̀ fẹ́ràn òní àfáà ni wọ́n ẹ mọ́ bàbá àti sọlá tòmí pé ẹni tí ó bàrà náà láàrin bí ìtẹ́jú méjì péré náà nítorí ìran sàlátù wa alaikum salam Mashallah. Thank you. 啊。 láti ìlú ìrágbèjì àbí mo rò pé tàbátà kéèsì abala méjì ni wọ́n ti kàlàyé wọ́n ti wá lójú kòkòrò pé ká mójú táwọn ọmọ wa wọ́n lẹ̀ tún túmọ̀ àlàyé kan jáde wípé àwọn náà ti kéwú ṣùgbọ́n pé àwọn ọ̀bà súnà pàdé ńlé kéwú táwọn ti kéwú nígbà táwọn làwọn tó wá mọ̀ pé kìnnì kan ń dẹ́gbẹ́ ń pè ní sunna náà lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ lè kí ó ní ìsìnkú rẹ̀ àwọn èèyàn lẹ́sìn o yá a máa lè kí ó tọ́ lọ tí wọ́n ti rí ọmọ rẹ̀ ní ẹ̀sìn òdodo ara àwọn àǹfààní tí wọ́n ṣe wá nìyẹn bẹ́ẹ̀ wọ́n àgbà náà wọ́n tún ṣàlàyé wípé ẹni tí ń sọ̀sọ́kúsọ nípa àwọn sọ̀hábà yìí ọmọbíọ́lá àná tó jẹ́ síkà àwọn. wọ́n pọ̀ tẹ́ ń lú àbúrò rẹ̀ rà lábẹ́nú ṣùgbọ́n ni spíkà tọ́gbọ́ síta tí ń wí jáde fún wọn bẹ̀ntí ń sọ̀sọ́kúsọ yìí bàbá rẹ̀ òun ọ̀sọ̀sọ́kúsọ báwọn tiẹ̀ bàbá rẹ̀ àwọn sàbẹ̀ yìí òkè ni wọ́n lọ́dọ̀ bàbá rẹ̀ ìgbé tàbá ní pé bàbá ẹ̀ lọ́bá fẹ́ tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ bí kọ́mẹ́ntì tí aláàjì àtàndá sọ kò tẹ̀lé bàbá ẹ̀ lẹ́yìn ń bẹ̀wọ̀n kí ló tẹ̀lé ntí ọ̀jẹ̀ àbíntẹ́ wíkọ́ni ntí ọ̀jẹ̀ ló tẹ̀lé ń bẹ̀wọ̀n yẹni ni pé àdánwò méjì lọ bá inú irú ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ agbègbè kan yọ́gbìn tí bàbá àwọn ń ṣe lò wọ́n mọ̀ sí náà kan láwọn agbègbè kan nǹkan tí ó jẹ kódà kọ́ tako tí bàbá rẹ̀ ń ṣe òun náà ni yóò ṣe abẹ́lẹ́ wọn kama torí ń tá jẹ kama fẹ̀sìn ọlọ́run ọba aláàrí ọlọ́mọdé àṣẹ bẹ́ẹ̀ láti máa torí ń tá jẹ àkàmà torí pa afẹ́ gbé ìbáwọn bàbá wa kama fẹ̀sìn ọjọ́ kama fi ojú ẹ̀sìn ọlọ́run ọba aláàrí ọlọ́mọdé àṣẹ bẹ́ẹ̀ tiwa náà àbú rẹ́rà gba àdìsù àyín fò wá àwọn tó gbà wá látọ̀dọ̀ àbú rẹ́rà gbogbo àdìsù bá wà dọ̀ àyín àbú rẹ́rà gbà wá lórí ọba wọ́n hún ni wọ́n sì fẹ́ sàfihàn sọ́dọ̀ àbú rẹ́rà àwọn onímọ̀ ni wọ́n tó àṣírí ẹ̀ pé àbú rẹ́rà gba àdìsù wọ́n yẹn lọ́pọ̀ tẹ́sí pé láti já gbogbo yẹn kúrò mẹ́ bí tá a bá já gbogbo àwọn àdìsù bàyìn bí chain tá a ti máa ń gba àdìsù ṣe wá tàbí ò lè gba àdìsù dọ̀yìn fò alásọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn tí wọ́n gbà wá yẹn látọ̀dọ̀ àwọn tàbí yẹn là máa rí mú pé ó kùrọ̀ lélẹ̀ eléyìí ìbọ̀ eh, ìmọ̀ tó bá gbọ́rọ̀ kan mẹ́ta ní ikùn ènìyàn máa ń já tòtọ́ bá ti lọ rí báyìí ní ajẹ́ tí wọ́n fẹ́ parọ́ máa àbúrò rẹ̀ rà pọ̀ sọ̀rọ̀ ni kò jẹ́ sọ̀rọ̀ àbúrò rẹ̀ rà lè gba àdìsù báyìí fún wa náà ṣùgbọ́n àwọn tó lè gbà wá lè subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk níparí akí àwọn kọmitì náà kí n ṣe akí àwọn kọmitì tí wọ́n ń ṣètò ìjókòó yìí ọlọ́wọ́n bá bàbá lẹ́sìn àkọ́bà àtàwọn lẹ́sìn rere bákan náà akí àwọn adarí tèmi tí a máa méjèèjì tèmi dáàkọ́ wọn. Aha ìkejì wọn ló kọ wọn náà kí àwọn tí a máa méjèèjì ẹkú iṣẹ́ wọ ọlọ́run bá yọ ọ̀sán yín lẹ́sàn rere tí wọ́n bá tó pè yín nígbà mí ṣẹ́ dáhùn náà ẹ̀ dáhùn ọlọ́run bí sáà náà tí wọ́n bá pè yín náà nǹkan ṣẹ́ dáhùn bàbá insha Allah bàbá ṣẹ́ dáhùn ọlọ́run